أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونوفه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام هذا وقت قفو الله àfi ọpẹ́ fún àádá ọpẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìgbẹ̀ fún ànábíwa Muhammad sallallahu alaihi A ààbẹ̀ ọlọ́run nínú ọláńlá rẹ̀ gbogbo àwọn ìjọsìn wa àti nínú oṣù Ramadan di twenty two lónìí nígbà táwọn ẹni sátidé tí ń bọ̀ yóò di 29 nine tó bá jẹ́ báwẹ̀ bá pé táàtì ọjọ́ Monday òun láṣẹ ìtura tó bá dájú pé twenty nine làwẹ̀ Sunday tí ń bọ̀ òun láṣẹ ìtura àwẹ̀ Lailatul Qadr á máa wà pẹ̀lú ká máa ṣe ọ̀pọ̀lọpọ̀ náfìlà ká máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúà kùnọ́ọ̀tù ọ̀pọ̀lọpọ̀ holistic farm tìláwà tó lè Qur'an àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run jẹ́ ká ṣùgbọ́n gbẹ lẹ́lá tó lè kọ́ dẹ̀. sábàjá sí pé o ti kádàrà wa máwọn olóríire ọlọ́run bá ní fílẹ̀ bẹ́ẹ̀ sábàjá sí pé o ti fẹ́ kádàrà máwọn olórí ibú ọlọ́run bá ní ìpadà sóríire ọ̀wá fílẹ̀ kò lóríire láàjẹ tá a fi kú ọ̀làlá àwọn ọ̀làwàlá kò wáta ìlànà ìlànà ìlànà àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò yìí náà tí ìbá ṣe mistake ògbólúwa central mosque mọ́sálásí wa ọlọ́run yóò bá ní parí ẹ̀ tí ó tẹ́lá tí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ọmọ bọ́ ẹ̀mí pẹ̀lú àtọ́ agbára ọlọ́run kakó ti di ọ̀sẹ̀ ọlọ́run ṣe bẹ̀ tí ó ní èsì pẹ́pẹ́ áta rẹ̀ tí gbogbo ló máa dùn wò ó jẹ́ pé ẹni tí ọ̀fẹ́ kírun gan yóò tún wá kírun ẹni tí ọ̀fẹ́ sí ìsìlámù yóò tún wá máa gbà àrísìkì ilẹ̀ ọlọ́ndàlẹ́ yìí jàmá ń lọ́wọ́ àwọn míì tó lẹ́dí èsè jàmá tó jẹ́ kí wọ́n rántí ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run báwọn náà jìde wàlá àwòláwàlá kò látà ìlànà tó ti wà náà bí màbánà lè láàyè mọ̀sídà bá kú ní ìsìn ilé ìrẹsọ ọkọ àwọn ọmọ ọmọ ọjà sí afẹ́ẹ̀pẹ́gbọ́n àgbọ́rígbọ́n afẹ́ẹ̀pẹ́ mọ́sálásí abẹ́nìkọrí jàmá olówó kan bẹ lọ́yọ̀ pé tiwa yìí nílùú kan tí ìfẹ́ dákọ olówó yẹn kú dúkìá rẹ̀ wá di wàhálà ọmọ tó bá rí ìwé ilé ẹja gbé òun òbí ìtọ́wá rí tilé pẹtró òun òbí ìtọ́wá rí tilé sìmẹ́ǹtì òun òbí jàmá àwa àríkẹ́kẹ́ kó tiẹ̀ wá ta ló lè rí kí ní ìsọ̀fẹ́ ìmọ́sáláṣí olówó mùsùlùmí òun dẹ̀ ní ó dá sí pé kọ́kọ́ àwọn mọ́sáláṣí náà ìkákan ọ̀wà ronú pé ẹjá lọ pé ìmọ́sáláṣí lọ́nà kì í dúkẹ́ ọlọ́run ọmọ tó bá lò wọ́n ta mọ́sáláṣí ọ̀rọ̀ rẹ̀ ó dojú láyé àtọ̀rọ̀ mi ọlọ́mọdé ọ̀rọ̀ mi dojú. ní ṣókí lẹ́yìn ìgbà tá a ti kí gbogbo àwa tí wọ́n pè táwa náà jẹ́ pé ọlọ́run mọ̀ jẹ́ pé tiwa náà gbogbo ń bá ṣe táàfìrí ọ̀nà ọlọ́run ọlọ́jà lè máa ṣe gbogbo ń bá ṣe táàfì máa rí ìbínú rẹ̀ ọlọ́jà lè jìnà sí làlá ọlọ́wọ̀lá kú wọ́tá ilẹ̀ ìlà ìlà nínú ọdún ni a fi sọ̀rọ̀ ní wípé ṣé ìsinmi ń bẹ lẹ́yìn ìkú tá a bá kú tán ṣé ìsinmi ìlọ́tẹ̀lé ni àti yá ṣé gbàdùn lọ tẹ̀lé ni àbíbánu jẹ́ ṣé dùnú ni àbòfò eléyìí ni gbé pẹ̀lú ọlọ́run arágbìyànjú àti sọmaráìsẹ̀ tó ráwọn àfá àti àtọ̀pọ̀ irú tí mi náà àlàyé lórí ẹ̀ náà máa ṣe tọ́pọ̀ lọ. a ní kó fi já sí pé tá a lọ. alákọ̀ọ́kọ́ ni pé gbogbo èèyàn ọjẹ́ mùsùlùmí o ọjẹ́ kèfèrí o ọjẹ́ abọ́gibọ̀pẹ́ o ọ̀ràn èèyàn ni ká ọrụ anya ikú ń bẹ. kan wá ní kò sí sí jẹ́ kú àtúnwò tó ń dín mental problem kódà ò nídìí kọ́ máa bá a jù kú kò sí kú lágbàlagbà ti ń kú nínú èèyàn lọ́mọ kéékèèké ti ń kú. àfáà ní ìkápá tó ní pé alimọ́tò hakùn láàjìdáàlà fi àwọn ọkọ̀ gbà pé ọ̀ràn yẹn ní kú gangan fẹ́ẹ̀rí ìtọ́jẹ́ kápọ́ mú kiri ìwá ìṣẹ̀lẹ̀ ayé pọ̀pọ̀lọpọ̀ wa ń lò àṣẹ bí ẹni pé kú bẹ ìfà àtẹ́lára àwọn ẹni ọlọ́run gbogbo ìtọ́ bá ń jẹ sí ọ̀rọ̀ kú lẹ́ẹ̀mọ́ bá ń bẹ̀ tẹ́ ẹ bá dé lu ọ́fíìsì wọn death is free Ododo ní kú. bọ́yá ẹ yàrá wọn níbi bí ọ̀rọ̀ báyìí is inevitable ikú kò sí búyẹ̀ yóò ṣẹlẹ̀ ní ọ̀kan ní o. bá tó ìtàtún ń sí gbogbo wa kú òun rí kódà àwọn wa tá a lórí fóònù jẹ́ bí òkú etí ń bá kú kó tó ìrọ̀lẹ́ ńkọ́ ó ní pé ìdá àbáta fàlàtà tábìlì ní mọ̀tà àárọ̀ làwọn ilé ìsìn tọ́lọ́ bá ní káàárọ̀ òde bá wa ká kàkún pé a ti kú kó tó dé tá a bá wá wà lọ́kì àtúwádìí rẹ̀ àtúnṣe tọ́rù dárò pé mi ní ìjẹta àríláyé wà láyìí tá a bá ń lo ayé bá a wà nìyẹn tọ́lẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ kò ní ilé jíwọ́ olówó kò ní ilé sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn kò ní ṣe zìnà àwọn tí ń kówó òlù jẹ kọjá pówó tí wọ́n ọ̀nà tí wọ́n fi kú wà láì mẹ́lá kan ti ilé iṣẹ́ ti ní wọn à lè jẹ́ tó ti wọ́n èkú fún ti bẹ́ẹ̀ kò tuntun wọn mùsùlùmí inú wọn kírísítẹ́nì inú wọn ẹ gbogbo àwọn sẹ́nẹ́tọ̀ wa láwùjá tán lọ sí bí wèrè ẹ ti mọ̀ pé wọn ò lọ́n torí tiwa gbogbo àwọn ti fẹ́ẹ̀tì gbogbo àwọn fẹ́ẹ́ lọ rẹ́gù ẹ ti mọ̀ báwọn eléyìí wọn ò tiẹ̀ ló jẹ́ pé tí kan bá kú nù wọn tó ká tó ronú wọn èrò nínú mínísítà buhari láàrin ọdún méjì àkọ́kọ́ kò ní ní mínísítà bíi méjì tó ti kú ìtọ́lá sílẹ̀tì ń bẹ nínú àwọn sẹ́nẹ́tọ̀rù tí wọ́n yàn káwọn sọ kiri haúsá gan ètò kú káwọn ilẹ̀ ètò kú láwọn ìlú ilẹ̀ sẹ́nẹ́tọ̀ iṣẹ́ akadéleke ìtọ̀ṣọ́ tó súnmọ́ wà nìbàdàn ní nǹkan kódà ó tó múra kó wọ́n jẹ gọ́dúnà ní kéde o two thousand and eighteen ní ọ̀ṣun state níbo ni sẹ́nẹ́tọ̀ adéleke wà lónìí ní ìsìn só lè gbà àwẹ̀ rọ̀mọ̀bọ́n kó lè gbà tọ́lá jáde pé mo wá bá rò wípé ìzá àbáṣà tílẹ̀ bá mọ́ bọ́ ọ láyé fàlàáfà ń tábìlì lùmọ̀tà dákàmù náà pé ilé ó lọ bá wá bọ́ ọ sí fàlàáfà ń tábìlì sọ̀bà dàárọ̀ kọ́ ń lò ayé báyìí pé ẹni lè dé ṣe kí ni o yóò rọ̀ wá lọ́rùn àwọn àrílà ìlọ́yí ọ̀nà náà kọ̀ mo jẹ́ ni ọlọ́run èyí ó kú mo jẹ́ èṣù màá gbogbo ń tẹ́ èèyàn rí ọjẹ́ ọ̀sẹ̀ tí ò kú nu wa kí ìjẹ̀mú méjì péré wá ń bẹ̀ torí bíbá ń lọ́pọ̀ nínú Al-Qur'an ní sọ́ọ̀sù ìmọ̀ràn ọlọ́run ọba ń sọ fún wa ọlọ́run ní sẹ́ẹ̀rí gbogbo ẹ̀mí gbogbo èèyàn pátá òun náà máa tọ́ ikú o ọlọ́run lo záókù záàkọ̀ tí wọ́n bá lo záàkọ̀ ní ọlárúbáwá kéèyàn ò tọ́ nǹkan wò ni kéèyàn ò tẹ̀sí nǹkan ọlọ́run wá fi kú wé ntọ́ ládùn tó jẹ́ pé ọ̀fẹ́ bẹ́ẹ̀ o ọ̀fẹ́ bẹ́ẹ̀ ọ̀fọ̀ wò sẹ́ẹ̀kì tẹ́yẹ̀ bá kú ní ìsìn òfò lákàkún àtẹ̀wò ni ọlọ́run sì rí sádùn àwọn bàbá wọ́n ní pé ẹ̀mí ń fàlùjẹ̀ náà aláṣẹ kí ni alákọ̀ọ́kú bẹ́ẹ̀ láìkù àlè ìdálì ìjẹ̀ náà ọlọ́wọ́ ní gbogbo yóò ẹfẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ tẹ́ ń tọ́ oúnjẹ wò tẹ́ ń tọ́ dírìnkì wò ẹ̀ẹ́tọ̀ ikú náà wò ẹ̀ẹ́gbẹ̀ ikú ẹ̀ẹ́gbẹ̀lì bí ìgbà bẹ́ẹ̀ mú fanta bẹ́ẹ̀ mú kóòkì bí ìgbà bẹ́ẹ̀ mú fáífà láìsù bẹ́ẹ̀ mú ọ̀làndíà yugo bẹ́ẹ̀ lẹ́ẹ̀sẹ̀ gbé kú ẹ̀ẹ́tọ̀ ikú wò bí ìgbà tẹ́ ń jẹ rẹ̀ tẹ́ ń jẹ búrẹ́dì tẹ́ ń jẹ sùn àtẹ̀yìn àsìkò sẹ́mi nǹkan tí ò ní tọ́kù kì í wá àsìkò gan wá ní problem wàyí náà tó wá fáwọn láwùjú rọ̀kùn níyàwó máa ló ti yá àmà ọlọ́run ní wàhálà wá dé tó bá wá díjẹ́ ọ̀gbẹ́gbẹ́ ẹ̀sán yín á wà á pè fún yín ẹ̀sán ò sì kọjá méjì alákọ̀ọ́kọ́ fàmọ́nzóúzí àánì náàrí ẹni tó bá já sí kò sí tọlọ́run tọlọ́run tó wá ṣe àwa yọkù nínú ọ̀nà pé ìwọ ọ̀rọ̀ rẹ àlìjánà ni wà ó di fìlà ìjànà àwa amọ̀wọ́nú àlìjánà fàkọ́dí fáázà ẹni tó sórí rẹ nìyẹn ẹni tó ráyé wá nìyẹn sábà ní pé ta ló ráyé wá òun lẹni tó wà àlìjánà ẹni tó jẹ pírẹsidẹ́ǹtì tó bá wọná kò ráyé wá ẹni tó jẹ gọ́vnọ̀ tó bá wọná kò ráyé wá ẹni tó jẹ pé oore tọ́lọ̀ ń ṣe fún ojú gbogbo tá áfíríkà lọ tó bá wọná kò ráyé wá ìdí òjò ọláyé wá ń gbà bá débi àdìsí bàrọ́ọ̀hù gbọ́nà azì àdìsí tó gùn bí èèyàn ti máa ń kú ìdí ọ̀sẹ̀rẹ̀ lẹ́yìn ikú táàtì mà pé tí ó ṣe ní ilé àbí òtú sinmi ìbẹ̀ láti pé ẹni tó bá wọnà wà láìkọ̀ọ́ ayé wa. yọ gbàgbé kóhun gbádùn rí láyé ní ìgbà tí àwọn nǹkan kan bá ṣẹlẹ̀ fàmọ́ńzó zia ánì náà alẹ́ni tí wọ́n bẹ́ẹ̀ lè sọ pé lè abọ́kò onákò lọ́rùn rẹ̀ wàhúdí kílà ìjánà sọ̀rọ̀ rẹ̀ wá jábá ìjánà tó ti fa àmọ̀wà ìjánà fàkọ́dí irú ẹni tó sórí ire nìyẹn fàkọ́dí irú ẹni tó jèrè nìyẹn fàkọ́dí fáázà irú ẹni tó ráyé wá nìyẹn wà má láhàyà ìlà màtá òǹkùrú ọlọ́run adéṣọ́sán ayé tí ń tàn yín jẹ ọjà mọ́ nǹkan kan ìgbádùn ẹ̀sàn jẹ ni ẹ bá wò ó dáadáa gbàdúrà ẹ̀sàn jẹ pé èèyàn bá jẹun èèyàn jẹun jẹun ọjàmọ̀là odò wàrà ẹran owó nìkan ó tún mọ mílíìtì ó mu sí àáfà àgbogbo tó jẹun òórùn ni ó jáde rí ọ̀kan tó lówó bí bá tó ti kára jẹun yọ kára tọwọ tọ́wọ́ jẹ́ ó tún tó kù àbá òórò ọ̀gbọ́dọ̀ lè ọkọ̀ ẹ̀jẹ̀ ò lè òórò ni oúnjẹ tó jẹ lánàá láàárọ̀ nígbà tí ìdáàbò mẹ́wàá ó ti

ìdí òjò ó sẹ́kàn jẹ́ ńgbà abádébẹ̀ àmàrí nínú sọ́rọ́tò rahman quran chapter fifty 27 verses twenty six to gbogbo ẹ̀dá tí ń bẹ lórí ilẹ̀ àti ẹranko àtòkè gbogbo nǹkan tí ń bẹ lórí ilẹ̀ ní ọ̀sán tẹ́lá yẹlẹ́ kejì òun tó wà more detailed èèyàn lè máa rò pé èèyàn nìkan ni ó kù èèyàn nìkan nígbà tó bá dòpin ayé gbogbo ayé ní ọ̀pá rẹ̀ tábà sọ pé mo tú nígbà tí ìsọ̀rọ̀ fi lù tó bá fàbìrì èyí òkú ẹja òkú ẹyẹ òkú kòkòrò òkú ẹran òkú ilẹ̀ òkú àpáta òkú gbogbo nǹkan ní òkú wáyé pọ̀pọ̀ wá jẹ́ ọ̀bí kàgbó jàrá rí ọlọ́run nìkan ní ọ̀sẹ̀ yóò fẹ́ kú àdójúkọ ọlọ́run ọba tó gbọ̀ngbọ́n ọba alágbàlẹ̀ ọba ńlá èyí kan fi yé wa pé táà ní ikú àwáyé ikú kan ò sí ọ̀rọ̀ làrímọ̀bọ̀ áàfù àti kọ́rí yẹn ẹlẹ́kẹ̀jì ikú táà wá ń sọ yìí kò rọrùn ara ń tá ọ̀sẹ̀ mọ̀bọ́yá ṣẹ̀ṣẹ̀ ní ń bẹ lẹ́yìn ikú àbí à ń bẹ lẹ́yìn ikú ọ̀rọ̀ ọkú gangan fúnra rẹ̀ àáfàá ní pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ sọ òun náà ni pé iná lè mọ́ọ̀tì làtàkàrà agoni ọ̀bẹ ìnira ń bẹ ń bí ikú apá ìnira ń bẹ ẹ á wàlá ìfọ̀rọ̀ ara kú ọrọ̀wọ́ kí kò sí kú ọrọ̀wọ́ gàdá ẹ ń tó rò kó ara kú ọrọ̀wọ́ yẹn àárín thirty seconds tó kú ìnira tó rí sábà transfer rẹ̀ bẹ́ẹ̀ ni one hundred nílé ayé ẹ̀ jóná wàhálà tó ṣẹlẹ̀ láàrin á ah, bàbá wọn fọ́ọ̀rọ̀ rí wọ́n lò wọ́n fọ́ọ̀rọ̀ rí ni àárín kan fọ́ọ̀rọ̀ rí ni ìtòhun àtìmọ̀lé ká kú fà tọ́bẹ̀ ilé sọ pé ọ̀dà já kún fẹ́yìn two hundred ṣèṣẹ́ ẹ̀dẹ̀ ìmọ̀ ìjóná ilé òkú jóná pẹ̀lú ní. àáfàá ní kí lọ́ọ́ fẹ́ lẹ́yìn òun náà ní pé afdọ́lù kọ́ńtìlá ẹni tó lóore jù nínú ẹ̀dá ọlọ́run òun ànábìwá àwọn àfáà tí wọ́n kọ ìtàn wọ́n ṣàlàyé ẹni tó ṣẹlẹ̀ nígbà tánábì fẹ́ kú anábì wọn nígbà ọ̀fẹ́ kú fúnra wa ṣàìsàn níwọ̀nba ó sì tọrọ lọ́dọ̀ àwọn tó jẹ́ ìyàwó rẹ̀ ẹ lọ tọ́jú mi ní yàrá ìyá wa Aisha wọ́n jẹ́ gbà bẹ́ẹ̀ níbi tí nira yẹn dé dúró anábì ò lè dúó kírun ó wá ń jókòó kírun Abubakar ń fi run tànábì ní kírun àwọn èèyàn wá ń fi tàbúbakar ara ànábì ò lè mọ́ di last hour tànábì fẹ́ kú gangan wọ́n lánàbì wá ń sọ àwọn àsọ́ọ́lẹ̀ pé ara ara ara ilẹ̀ lè mọ́ òkè làṣàkàrọ̀ ànábì ní ikú tẹ̀ rọra. ìnira ń bẹ níbi ikú wàhálà ní ikú òfò ń bẹ níbi ikú ìṣòfin ìyà ẹ̀mí ń bẹ níbi ikú ànábì wa ń sọ àwọn kan nínú àsọ́ọ̀lẹ̀ tó sọ òun gbogbo ẹni tí ọba ti máa kírun nínú ọjọ́ mi kò ní jèrè gbogbo ẹni tí ìbá ti kírun tí àgbẹ̀rọ̀ ọlọ́ọ̀lá wà àìmọye mùsùlùmí wọ́n

ẹ̀bọ ni téèyàn bá kú lórí ẹ̀ yóò jìyà lọ́dọ̀ ọlọ́run láwọn di ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n mú sàárẹ̀ àwọn èèyàn wọn wọ́n mú nímọ̀ wọ́n mú ní wọ́n mú wọn ní àyíká tí ń sin lọ. anábì ó sọ àsọ̀láàtà àsọ̀láàtà àsọ̀láàtà wà máa sí àyínà àwọn ń bá kó sábẹ́ wọn

lẹ́yìn inira ìnira àkànyìn náà rí ọkàbalẹ̀ lọ́sùnkún ọmọ mi sẹ́mọ̀ pépé èèyàn bá nífẹ̀ẹ́ ara wọn bàbá àtọmọ ọkọ àtìyàwó tìfẹ́ bá wà tó o bá rí pààrà ní ọkọ rẹ obìnrin tó bá jóbìnrin gidi yẹ máa fẹ́ tí wọn náà bá jọkọ gidi ìyàwó rẹ òbí bára ṣe ń lé ìyàwó rẹ̀ ìwọ tí wọ́n máa sọ fún tọ́ lọ sàlùwàlá tọ́ máa ṣe náfìlà wàláì lórí náfìlà ní òní mọ̀gbà tó mi ọmọ bóde níbi ọkùnrin àbá àdílódé tẹ̀rù sọ̀kún ìyàwó mi wà lọ́sibítù ni ara ní ní ìjàjú náà ní ìrànjú báyìí ní yí ẹ̀gbẹ́ tí ilẹ̀ wá ń sọkún ọlọ́run sọ̀kalẹ̀ rọrùn nífẹ̀ẹ́ rẹ̀ ní ìtújẹ́fẹ́ lẹ́yìn òní kò tún sí fún bàbá rẹ̀ ìlàrọ̀ fi fi àhàlà bàbá rẹ̀ ń lọ sókè ọ̀nà ọ̀dọ̀ ọlọ́run ọba gíga bàbá rẹ̀ ń lọ ibi tí ó ti máa gbádùn ayérayé. àbá níkàwọ̀ ọmọ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹni tí ọba fẹ́ kí nira ọ̀pọ̀ jù bó ṣe yẹ lọ àfi kọ́ máa ń ṣe tọ́lọ́run ìyẹn la fi gbọ́dọ̀ gbà wípé ìnira ń bẹ ń di afẹ́ kú ìnira ìwárè ó máa ń jura wọn lọ. ẹni tọ́lọ̀ ń nífẹ̀ẹ́ sí jù òun la lórí ìnira yìí tẹ́ni wá jẹ́ tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù ṣé náà jẹ́ tọ́lọ̀ wọn bá nífẹ̀ẹ́ sí jù ìlà ṣì máa bẹ lọ́hùn ọlọ́hún làwa ń di kú ọlọ́hún wa máa pọ̀ gbogbo ọmọ ọ̀sà fún ìyàwó ọ̀sà fún ọba jẹ́ ọlọ́run bọ́yọ́ ti àwọn ọmọ ọlọ́mọ adátóbi ni wọ́n fẹ́ yán bọ́yọ́ ó fàkàtọ́ lọ sẹ́nu fámìlì wọn bọ́yọ́ lọ sẹ́ ọ̀sán ìkan lọ́wọ́ àrùjẹ́ gbogbo ohun tó ṣe ìbọ̀fẹ́ forí ẹ̀jọ́ ìfẹ́ kó di ara yọ ọ̀rá rẹ̀ kù ọdún mẹ́wàá ló sì dira rẹ̀ ọlọ́run rò pé ìdí òjì alọ́run ní ọ̀dà ọdún márùn-ún lè rà rẹ̀ àbá kò ní lè jẹ nǹkan gidi kò ní lè sùn gidi ayé ọ̀wà nira fún ẹlòmí ìgbìrẹ́ tí ẹlẹ́ lọ́kọjá àrin wákàtí ìgbẹ̀lú ìjà wákàtí orí fáwọn náà ni orí yé yé ẹgbẹ̀mú wàlẹ́ orí mi orí mi yóò bá wọ́n ní ayé lókè pa wọ́n ò pé pa ìnira kù jẹ lórí yẹn tí gbogbo ẹ̀ tó bá pè pa ni ẹni tó lóore jù ọ́ lọ ó ṣe kéde orí mìíràn tí fásitì ọmọ rẹ̀ fi sọ fún ọlọ́run àdùnsìn kúrọ̀rùn fún wa àbá nípa àbá tí wá kú ó ní bá ṣe mọ̀ ń kú gẹ́gẹ́ èèyàn ní àbálá kíkú apínsí méjì ẹni tó lọ ń bá fẹ́ yọnú sí tọ́jẹ́ mùsùlùmí gidi tí ọ̀ mẹ́bọ̀ mẹ́fẹ̀ tó ń sáfẹ́fẹ́ tọ́lọ̀ ń sí ó ní bí ó sì kú ẹ ń kọ ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run kìí fi rí sẹ́ẹ̀rí àpàlẹ́ ah, ọlọ́run bí mo rí fóta ọ̀rọ̀ lọ́lẹ̀ kan pé ta ni mùsùlùmí ta ni mùsùlùmí tọ́pìkì lálẹ́ mò yìí wàhálà ìfẹ́ èèyàn bá mú tọ́pìkì ta ni mùsùlùmí tá a bá sọ lódodo ọ̀ndẹ́ẹ̀dì àwọn tá a wà mọ́sálásí mùsùlùmí lè mọ́ jù márùn lọ. tẹ́ bá ti á pò mọ́sálásí rẹ ti rẹ́rí mùsùlùmí ṣé káàdì láti á rí mùsùlùmí àbí ìdí tó ẹlẹ́yìn mùsùlùmí ẹ máa tọrọ ayé jẹ ẹlẹ́yìn lẹ́kọ̀ọ́ jù àwọn kírísẹ́ǹsì náà wọ́n mọ̀ lórí rédíò àwọn làwọn pọ̀ jù ní ẹgbẹ́ àwọn ẹlẹ́bọ̀ lápọ̀ jù gbogbo àwọn àfáà ní léwu ìwá ògùn wọn sọ́dọ̀ wa àwọn pásọ̀ yìí táìbá wọn sì nǹkan sọ́ọ̀sì tàbá wá pọ̀ jù ó láwọn alákọ̀ọ́jù ṣùgbọ́n tó nípa wà nǹkan sí wa àwọn tẹ́jì ń bára ẹni tẹ ráìbárì táwọn ilé òṣọ̀ṣọ́ lórí rédíò ẹ̀yìn ní oṣù ọ̀ṣọ́ àwọn ilé ọ̀tẹ̀ pósà ẹ̀yìn ní ọ̀tẹ̀ pósà àwọn ilé gbogbo ilé yìí ṣùgbọ́n àwọn àti gbogbo ilé ẹ̀rọ ẹ̀fẹ́ pariwo ọ̀dọ́ alẹ́ tó ṣe náà ń

ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ẹ bá jẹ́ mùsùlùmí ẹni ọlọ ó ń kírun kọ̀ mẹ́bọ mẹ́sìn kọ̀ máa lọ orí òkè kọ̀ máa lọ ṣe ìbọnmi kò tó máa lọ sọ́ọ̀sì ọlọ́run ló mójútó tó bá ní lọ kò sí inú ẹgbẹ́ kò sí inú ẹgbẹ́ oṣó kò é ṣe gbogbo àwọn tó lè láàmú jẹ́ ṣe gbogbo àwọn tó lè bẹ̀ẹ̀sẹ̀ jẹ́ yẹn ó dènà sí ọ̀tọ̀ ní bí ó ṣe kú ìyẹn làwọn fẹ́ gbé yẹ̀wò nínú hadithi barọ́ù bọ́n azbi hadithi yẹn gùn gan sẹ́wọ́n hadithi òun ni ó wà á kílé atọ́fíìkì tá a fẹ́ ṣe ní gan ṣèṣe ní bẹ̀ lẹ́yìn ikú àtọ́rùn ọ̀rọ̀ méjì ni àwọn kan lẹ́yìn ìgbà tí wọ́n bá kú ìsinmi ọbẹ̀ fún wọn kí wọ́n ṣèṣe ní díẹ̀ sẹ́wọ́n pépà mi sí ẹ̀rọ ni wọ́n lè kọ́ fún ọ ní lẹ́yìn ìsinmi kí ó tún ṣe wà tó padà sínú wàhálà ìsinmi ayérayé ìsinmi ayérayé ni ẹ̀tánà rẹ̀ tí èèyàn ọmọ agbátọ̀ lọ tẹ́ wá ra wọn kán bẹ wà láàyè kámọ́ sí ìkú sàn fún wọn wọ́n kú báyìí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀yà wọ́n bẹ̀rẹ̀ ìbànújẹ́ wọ́n bẹ̀rẹ̀ òfò àfáwa bàrọ́wù àlùbàrọ́wù gbọ́nà áńsì hadithi ìmáàmù ahmadu gbà wá ìmáàmù abúdáwúdà agbawa àtàwọn nínú àwọn àbò ní hadith ó ní níjọ́ kan kharajina máa rasulillahi sallallahu alaihi wasallam fi janazati rajulin min al-ansar ó láwọn wà nílùú Madina ọkùnrin kan nínú àwọn ará Madina wá kú àwọn wá tẹ̀ lọ táwọn ti wá débi sàárè wọ́n ti wẹ ọkùnrin yẹn wọ́n ti fásọ́ sí la wọ́n dẹ̀ fẹ́ sin. ó ní nígbà tó wá di wípé wà lámà yelhad fàjálàsà òsúlù lọ ìsọlọlọ àlùsọlá wàjàlásínà haúláwú ó ní nígbà tó ti wá gbé sàárè kan sàárè táwọn máa ń gbé láhàbì ní láàbì yẹn jù àwọn èyí lọ́dọ̀ wá ń bì ẹ̀ẹ́tọ̀ wá lúlẹ́gbẹ̀ẹ́ kan tí ó jìnà ọ̀nà ẹ̀gbẹ́ ọlẹ́wà gbókù sí ẹ̀sàárè dì ẹranko lọ jòkù àwọn kan lọ òkú yóò nira fún wa ẹ̀ẹ́sì gbẹ́lẹ́jẹ̀ ẹ̀wà tún lú lábẹ́ ẹ̀wà gbókù sí ilé tẹ́ lọ́yẹ ẹ̀wà jípa ẹ̀kẹ̀dá yẹ̀kẹ̀ sí lásán òkú ti wà lábẹ́ àwa náà wá jókòó asọ̀ráǹdì ànábì ó níjọ́ tá à ń wí ilé ka anna alárùú síná àtọ́yì ọlọ́dà bí ìgbà tẹ́yẹ ń bẹ lórí àwọn ẹ̀rọ tí wọ́n fẹ́ yẹ ń bẹ lórí èèyàn kàlùkù farabalẹ̀ ọ̀sẹ̀ tó lè mìíràn sẹ́ẹ̀kẹ́ bá ń bẹ lórí èèyàn tó ti ra ẹyẹ òfin kí ni o ẹyẹ òfò ó fi ṣàlàyé bí dẹ́kọ́rọ́ọ̀mù ṣe wà ń jọ ìyẹn la fẹ́ ń sọ fáwọn àáfàá wa nílẹ̀ Yorùbá ẹ sọ òkú di súná ọma. ẹ sọ òkú di nìkáì sẹ́ẹ̀rí tá a bá dúró wà láàyè ní táwa àfá àtàájẹ ọlọ́run ó fún wa àwọn tẹ bá ẹgbẹ́ gbówó lọ́wọ́ wọn níbi òkú bàbá wa ní bí bá ní kẹwọn ilé lọ bàbá ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ bàbá àwọn àfá àbàdàn àwọn àfá ńláńlá ń bàdàn ìkan nínú òbí ló rẹ̀ ni àwọn àfá wa lọ mẹ́ta gba owó sílẹ̀ fún ìjọ yẹn àwọn olówó gidi lónìí ìjọ yẹn lẹ́rú ọlọ́run kan kọjá nílé kéwù bàbá wa lọ́nà Ashton ẹni ẹgbà kẹta ìgbàgbé àwọn ìwọ̀n kọ́kọ́ nígbà àfáà ẹni ọlọ́pàá ẹgbà ẹ̀kọ́ oúnjẹ ọ̀nà lẹ́kí ẹni ẹgbẹ́ ojú olè bàbá ẹ̀kọ́ òun fẹ́ ó sì lọ lè bàbá ó sì lọ́wọ́ ní millions of naira àfáà wa sọ yẹ ìyẹn ṣùgbọ́n àfẹ́ sọ mí gbogbo àbá àtọ́ lọ bí òfin bá wọn tó rọra lọ́wọ́ ìkan wọn lọ bá bàbá ìwà ní pé ah, ẹ̀yìn àbá ẹ̀yìn bá àgbọ̀ ẹ ti tàgẹ́ lónìí o owó tọ́kọ̀ ó tó wá ń gbọ́n àwa mílíọ̀nù ẹ̀mọ́ yà àbá àbí ọ̀wà ní <laughs> tàbà ní jíjá ìdílọ́dẹ́ ìdílọ́dẹ́ gíní ẹgbẹ́ ọlọ́ọ̀kan owó tó wá gbé bá ní ilé rí mílíọ̀n kéèsè wà kéèsè tù owó tó lò kíní ìbẹ̀ dápẹ́ ẹ̀sìn kún sí ọlọ́run fẹ́ bá lọ wàhálà wí ìpàkọ́ ọmọ alátọ̀rí ọtí láàsọ ìnáwó máa ń gbọ́dà ọ̀rọ̀ wà láìsá bá dúró lórí bó ṣe yẹ ká dúró ọlọ́run omi àmúṣẹ̀ ni owó fún wa ìjẹ́ ìmúwá ọ̀rọ̀ àwọn àfóòrò lè dúró ìlọ́jẹ́ káró bébí òkú làwọn ti lè rówó òkú èsè bí táàtì máa náwó táàtì máa rẹ́rìn ẹ ṣe wá sí ó ní sì ná á bọ́lá wa kálukú balẹ̀ ńjọ́ náà bí ìgbà tó fẹyẹ táwọn lórí mi kálukú wa fara balẹ̀ ó ní wà fi yẹ́ di ọdún anábì sí mú igi kan dání bí ọ̀pá ó fi ọ̀pá yẹn kálukú sàwọn anábì ọ̀rọ̀ lónìí ọ̀rọ̀ fa ànábì wá lórí òkè báyìí ìgbà tí èèyàn ń sánmà ẹ̀fàdà ní ìmọ̀lẹ̀ ká ń bá sọ̀rọ̀ kìí sáwọn àfá àwọn tó wọ́n bàtàrà jẹ́ pé à ah, ẹ̀mí olúwa ẹ̀mí olúwa ẹ̀mí èṣù lọ sọ fún ọkùnrin ẹ̀mí olúwa ẹ̀mí olúwa o ọlẹ́mí olúwa ẹ̀mí èṣù ní bọ́ sọ̀rọ̀ àjànù ní ó láǹjẹ̀nù bá ní sọ̀rọ̀ àjànù bá ní sọ̀rọ̀ mọ́ pẹ̀lú olúwa ẹ̀mí èṣù adábí wá wókè sọ́lọ́lá àrùsọ́lá ó kórí sókè báyìí adábí ni ìsẹ̀yìn mina àdáàdì lẹ́kọ́búrì ìsẹ̀ẹ́zú bí láàyì mina àdáàdì lẹ́kọ́búrì ìsẹ̀ẹ́zú bí láàyì mina àdáàdì lẹ́kọ́búrì alábì ní ẹgbọ́ ọlọ́run wà sọ kúrò níbi ìyáná orílẹ̀-èdè méjì abẹ́ mẹ́ta ẹ̀yẹ́ èèyàn ẹni kọ́ lọ́wọ́ là yín bí ìyá sàárè ìyá sàárè ẹja o Adẹ́bì ni ẹ̀fẹ́ tí ẹni tó kúta wá kírun sí láì iná làábúdà ẹ̀rí ẹrú tó bá jẹ́ mùsùlùmí tó jẹ́rú ọlọ́run tòótọ́ tí èsẹ̀rú Jésù tí èsẹ̀rú òkè Ìbàdàn tí èsẹ̀rú Ọ̀ṣun Òṣogbo tó jẹ́rú ọlọ́run tòótọ́. Ìdákàdà sí ìtọ́ nínà dúníyá wá ìsìbálé nínà àákírà tó bá ti kọ́ fẹ́ kú àsìkò okú ti tó tó fẹ́ kú ò láyé ọpẹ́ṣàn kí ni tí ó fẹlẹ̀ nazala ilé yìí màláìka fún mínà sàmà bí gbùlùjú jama àti àti ń débi tá à ń lọ báyìí ẹni tó fẹ́ kú tó jẹ́ mùsùlùmí yìí àwọn màláìka kan wà á kalẹ̀ láti sánmà bíi kẹ́yìn kan fẹ́ ní pírẹsidẹ́ǹtì àtàwọn àwọn mọ̀lẹ́kà yóò wà á dé bíbùlù wùjú ojú wọn funfun ojú wọn rẹ̀ẹ̀rẹ̀ èyí ó ti máa báwọn mọ̀lẹ́kà dáadáa rẹ̀ kódà wọ́n ní ká nà ojú ahun àṣàm ojú wọn dàbí òrùn níbi tí ó mọ̀lẹ́bí tí ó funfun téèyàn fi lo àwọn mọ̀lẹ́kà àdùnnú nílé wọ́n làwọn mọ̀lẹ́kà yẹn kí ni ó máa òun káfánú min àkfánì ìjánà wọ́n ti wá mú aṣọ kan dání nínú aṣọ àlìjẹ́ náà aṣọ téèyàn lè fi sin òkú téèyàn lè fi ró òkú aṣọ yẹn wá rè pẹ̀fúùmù nínú pàfúùmù àlìjẹ́ náà yóò tó wà níbẹ̀ wọ́n láwọn mọ̀lẹ́kà yìí wọ́n wà á jókòó sábà tí wọ́n á jókòó ti ẹni tó fẹ́ kú yìí ẹ̀yìnbà náà àwọn ni wọ́n jẹ́ bí mọ̀lẹ́kà tó fẹ́ wẹ́lkọ́mù mọ̀lẹ́kà kú àwọn ti kọ́ dọ́dọ̀ mùsùlùmí òdòdó tó fẹ́ kú wọn ti sọ̀rọ̀ àǹdí ẹ̀ tí wọ́n pọ̀ bọ́ọ̀dì. mọ̀lẹ́kà kúdé aláwà sáálá wà mọ̀rẹ̀ àbá ń bí mọ̀lẹ́kà kú ya welcome ẹni ọlọ́run ilé ìlú sẹ́yìn bá dáwọn environment kan lórí pé à ẹ̀dún tẹ̀lé àwọn ilé ìkè sẹ́yìn ẹ̀rì pa àwọn ọmọ táwọn yọ fóònù mi ìnáwó táwọn jalè táwọn dáwọn ìnáwó kan lórí ẹ̀yìn bọ́ọ̀lù ẹ̀yìn bọ́ọ̀lù àwọn tó wà ní ìta àwọn bí wọ́n lè jígbó wọn bẹ́ẹ̀ wọ́n kún níbi CCTV kámẹ́rà pé wọ́n kámẹ́rà wá ń di o kò sí ta lè ṣe é ìta máa lọ ẹja lọ ọ̀nà omi. wọ́n ti tẹ́lẹ̀ màlẹ́kà kú yóò wá dé lẹ́ni tí yóò bá àwọn màlẹ́kà dáadáa yìí tún mọ̀ jí umalákùn náà màlẹ́kà kú ti wá dé báyìí ọlọ́run kọ́ làwa o àtàyẹ́bí sàáyín dára sí màlẹ́kà kú ọ̀wà ìjókòó lórí jama ibi orí ni torí tán bá fẹ́ gba ẹ̀mí iná rọ́hà ìdá òbílọ̀ tẹ̀dé àwọlé bá sọ̀ ànábì àtàrà ló sọ bẹ́ẹ̀ tán bá ti gba ẹ̀mí ojú ọ̀nà wa wò lọ lórí jẹ́ pé tó kù bá kú gbogbo àwa tá a bá wà ní òkú ti kú wọ́n fẹ́ ká sí ìrànlọ́wọ́ kan tó kù ọwọ́n ní òkú tí ó kù ojú rẹ̀ wá lókè torí bọ́n ti ń mú ẹ̀mí rẹ̀ lọ yẹn ó ń wò báyìí bó ṣe wó kò lè dójú padà mọ́ sọ ẹ̀rìn tí kò lára rẹ̀ kò lè dá padà bá fọwọ́ ni o ẹ̀fọ̀wọ́ tó kù bá kọ́ kún un ṣe ẹ̀fọ̀wọ́ gbọ́ ojú ọmọ torí wọ́n ti mú ẹ̀mí lọ tó tún lọ wọ́n rọwọ́ wo wọ́n láti ibi ẹsẹ̀ wọ́n mú dé kò wọ́n mú dé gbáyà wọ́n mú dé ọpọlọ wọ́n mú báyìí wọ́n fẹ́ lórí ọwọ́ kí gbogbo tí sọ pẹ́sọ̀ níta òwà ìgbé à wàhálà dé o wàhálà dé o wọ́n yọ báyìí ó wò láti yọ èmi ò sì kúrò náà kò lè ní ojú padà àlejò sọ àkọsọ lẹ́nu sábà ti ojú ọmọ àtàlẹ́ ní báyìí tẹ́lá ti alẹ́ tó kú ẹ bá fọwọ́ ojú alẹ́ gbogbo tí ò sì ní jẹ́ kátẹ́gùn ọ̀rọ̀ sí lára aládé máa ń ṣe ọ̀nà àdúgbò kò di nímú di létí níbo mi mú ara gbé nǹkan lé ń kàn ọmọdé fún bàtẹ́ ìbà ilé ìfẹ́ jẹ́mọ́ wà láì kú ọ̀rọ̀ ọlọ́jà kú ni. Adébì lẹ́ni tó wá jẹ́ ni ọlọ́run yìí, màlẹ́kà kú ti dé, ó ti dúró sórí ẹ̀, wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀. Àwọn ẹ́ńkọ́rẹ́jì màlẹ́kà aláàánú, wọ́n ti mú aṣọ wá láyé jẹ́nà, aṣọ tó ní pẹ̀fúùmù, pẹ̀fúùmù tí ó sírú ẹ̀ láyé. Màlẹ́kà bọ̀ ní àyíyásù wa ń lọ́sọ̀ sọ yíbà, ó kúrò jí ìlà amágbèrè ọ̀dín nínà lọ́ ìwà ìdùnwánì. ìwé ẹ̀mí osimiri gidi ìwé ẹ̀mí dáadáa tó a ní chọ́ìsì ọ̀pá àpá ọ̀nà ni torí bá a kọ́ wà ní jẹ́nà ṣùgbọ́n nípa tá fẹ́ kọ́ ọ̀yá ìwé ẹ̀mí jáde ṣùgbọ́n owó ṣe ń jáde ọlọ́run bó ọ yóò sì yọnu sí ọ àáfàá ní ni o yóò jáde wọ́n wà á fà á fà tí wọ́n wá fà yẹn wọ́n ní fẹ̀mí yẹn lẹ̀ tí wọ́n èèmọ̀ mú lọ wọ́n wà á fi sínú aṣọ àlìjánà yẹn bá ti sọ aṣọ tó funfun bó dì pípẹ̀ fún àlìjánà wà níbẹ̀ ìní wọn ò fi ráàpù ẹ̀mí ẹ̀ sẹ́ni bẹ́ẹ̀ ni mùsùlùmí ọlálùbáríkà bí ọ̀lálùbáríkà gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ ń kówó nàìjíríà jẹ́tẹ́ ẹ bá kú ẹ̀mí yín ọ̀lálùbáríkà sẹ́ni ọmọ ọdún mẹ́wàá mùsùlùmí ti ń sẹ́lọ̀ ẹ̀mí yín òkú jí fàlùkù yín àbíkẹ́ túbà lọ ọlọ́run wọ́n wàá fi ẹ̀mí ìsinú aṣọ pẹ̀fúm àlìjẹ́nà kìí ṣe sílé ayé àlìjẹ́nà méjì àlìjẹ́nà méjì ni mo lè ṣe ní India mo lè ṣe lamẹ́ríkà mo lè ṣe ní Tọ́kì àlìjẹ́nà nìkan ló wà wọ́n wàá mú ẹ̀mí ẹni ọlọ́run yẹn wọ́n á wá fi síbẹ̀ wọ́n máa wá mú lọ sánmà wọ́n máa mú lọ sánmà wọ́n máa mú lọ sánmà kódà pẹ̀lú wíṣkì tó ti wà níbẹ̀ fàyẹ̀sàájú náà bí á wọ́n mọ̀ wá mẹ́rin ẹ̀gùn sọ́mọ̀ lọ wọ́n ní sábà fi kọ́tẹ́ sọ́mọ̀ lé ayé wọ́n pàdé àwọn màláíkà ń bẹ̀ àwọn màláíkà ò ní máa á rí ro àtọ́ yí tàbí ara ẹ̀mí ìmọ̀ ní good fragrance wo bí òórùn gidi ṣe ń jáde ní ẹ̀mí òórùn lọ dáa tó báyìí wọ́n mọ̀ wá níta ló ń tọ̀ wọ́n ní fùlánú bọ́nù fùlání ìrọ̀ṣídìí ọmọ áṣìmù ni òun lò ó dáadáa rùn ní ọlọ́dí jẹ́ ní kọ̀ọ̀kan wa kí wọ́n máa dákọ̀ wa wọ́n àdákọ̀ wa ní ah no wonder no wonder ẹ máa mẹ́rin ẹ̀ lọ máa mẹ́rin ẹ̀ lọ. jama rẹ̀ tọ́ dáa jù láyé láti ní ẹ̀ má sọmọ ẹ bá sọmọ tó dáa ẹ má máa pè ilé wà rẹ̀ jù alẹ̀ tí kánú lùsàmáwònà wùbì àfi dúníyà tí wọ́n sọ láyé tàbí máa ń pè ẹ má sọmọ ní lórí ọká orí ejò ẹ wá sọmọ láti sótù ẹ sọmọ ní kalmasi ẹ sọmọ lóko àwọn ọ̀tá ọlọ́run ẹ sọmọ ní abdullah ẹ sọ ní abdulrahman abdulrazak abdulhamoko abdulhamdu ẹ sọmọ ní bẹ́ẹ̀ ẹ̀sọ́ wọn nínú ọkọ̀ àwọn ànábì ọlọ́run ẹ̀sọ́ ní Muhammad ẹ̀sọ́ ní Ibrahim ẹ̀sọ́ ní Isa ẹ̀sọ́ ní Yahya ẹ̀sọ́ ní Yaakub ẹ̀sọ́ ní Yusuf ẹ̀sọ́ ní àjù ẹ̀sọ́ lọ́kọ̀ àwọn sàábé ẹ̀sọ́ ní mọ̀sàrù ẹ̀sọ́ ní rúmà ẹ̀sọ́ ní Usman ẹ̀sọ́ ní alì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọwá ń wó kọka tó kí lọ́kọ̀ ọmọ yìí rọ̀mọ́bọ̀n ló ọmọ mi sọ ní náà kò tó sọ ní ṣàwálì àti táwọn ọ̀rọ̀ kí lọ́kọ̀ ọmọ yìí ọmọ

tó bá ti wá pè lóòkọ ìyàwó mẹ́lẹ́kọ̀ ọmọ wa mọ̀ lọ tó fi dé sámàlẹ̀ ayé wọ́n wà sílẹ̀ kọ̀ọ̀kan tó bá ti wá sílẹ̀ kọ̀ọ̀kan jẹ̀mọ́ ìdí mọ̀ ń sọ ìkọlọ́njọ́ ọ̀sẹ̀rẹ̀ sẹ́ni àti ní ti dáadáa yìí àwọn mẹ̀lẹ́kà sámà ayé wọ́n wà sẹ̀yìn ní òun dé sámà kejì àwọn wà padà torí pé bá ń di wọn wọn àgbọ̀dọ̀ ṣe kí ni wọn àgbọ̀dọ̀ kọjá abẹ́ tó bá tó dé sámà kejì wọn ò ní ah, tí ó ẹ̀mí ẹni ọlọ́run lágbájá ọmọ lágbájá ni àwọn náà tún sílẹ̀kùn fún jama táwọn náà bá tún sílẹ̀kùn fún wọ́n ìkẹta àwọn kẹta ó sì ìkẹ tí èdè ọdọ ọlọ́run káfíńtà yàǹtà ìyàbíà ìlàsàmà ìsàbíà tí èdè sàmà kejì wọ́n mọ̀ wá ẹ̀dẹ́ wọ́wọ́ ẹni dáadáa ẹni ọlọ́run mùsùlùmí ọlọ́run sọ pé ukutubu kitaba abudi fi ìlìyí wà máa bẹ̀rọ kàmà ìlìyún kitabu mọ̀rùkú yẹ̀ṣáàdù olùmọ̀kọ̀rọ̀bù tọ́lọ̀ ọba sọ́nù kùránì ọlọ́dẹ̀ ni mọ̀lẹ́kà ọya ẹlọ ọkọ ẹ̀mí ìsinú ìlìyí náà ẹ̀mí àwọn ẹni ọlọ́run ẹ̀mí àwọn ọmọ àlìjẹ́nà ọyọ ẹ̀bá ń kó kọ rẹ̀ olórí ìrẹ̀lẹ́lẹ́yìn wà àìdúhù ìlàlárùbì jẹ́mọ́ gbogbo tá à ń sọ yìí àárín àsìkò díẹ̀ náà lè tẹ̀lé o very fast operation láàrin pé èèyàn kú láti sọ pé gbogbo à ń dílé ìsinsin òkú ọba ṣẹ̀rí àmú èèyàn kú ẹ̀dì gbígbé lọ́nù sàárè kọ́ lọ pàdé iṣẹ́ rẹ̀ bóyá fẹ́ rẹ̀ àbí fẹ́ rí ọlọ́wà lọ́yá ẹmú ẹ̀mí yẹn padà lọ sórí ilẹ̀ fa iní níní á torí pé mi ọlọ́run ọba nílé ayé yìí kọ̀lá tùú ibẹ̀ ni mo ti dá wọn wà fi ápọ̀ ìdùwó ibẹ̀ náà ni màá dá wọn padà sí wà mí á òkúrí ìdùwó sáárọ̀ sáré kókóró ibẹ̀ náà ni màá ti gbé wọn dìde tí wọ́n ti máa ń fẹ̀mí mi lọ nígbèrè ìlọ́rọ̀ ọba ń sọ nù kùránì pé mí ni àákọ̀làkọ̀nà kan wà fi ánù ìdù kan wà mí ni àánọ̀kùnrin ìdù kan sáárọ̀ sáré kókóró sẹ́wọ̀n àtòbí yẹ bẹ̀rù ọlọ́run ọ̀kan nínú ẹ̀yìn tá a tẹ̀ yìí

jẹ̀mọ́ tó ọba ti fẹ́ sàbúrú ọmọ tí màá sọ fún ọ yà lu àfẹ́ nǹkan ọmọ dúró lórí rẹ̀ kó o dúró lórí òfin ìgbàyìn kọ́ ọmọ wàá fẹsẹ̀ kalẹ̀ kọ́ ọ̀yà àwọn abaláwo tí ọ̀bọ̀ ṣerú ẹ̀ tó tó ọba ti lè fẹsẹ̀ kalẹ̀ wọ́n ti kọ́ lẹ̀. ọlọ́run dúró lórí pílà ni orí kí n pílà dúró lé lórí orí ilẹ̀ ó lórí mọ́tò mo dúró sórí kí n mọ́tò dúró lé lórí ó lè ṣe orí ilẹ̀ yìí náà ní ibẹ̀ ni wọ́n ti gbé ọ̀rọ̀ ara tí ó máa òun nílẹ̀ àmọ́ ní ẹ̀yìn ilẹ̀ kí ló dé orí mi kò dúró ń lọ wú orí òkú tí wọ́n tó tún gbá bọ́ọ̀lù tó wọ́n fi orí mi náà ilẹ̀ ọ̀tà kò wà àti ọlọ́run bẹ́ẹ̀ni ẹ̀ padà lọ sínú ilẹ̀ òkú tí bá wá sí ìsìnkí ní sí àwọn mẹ̀lẹ́kà tó ti yé ní ìsìn gbogbo àwọn oní ẹ̀gbá ní wọ́n fi yòókù pamọ́ ni yóò jẹ bàbá láyà mùsùlùmí ẹ̀bá mọ̀ òkú tó kù bá ti kú lọ ọmọ rẹ̀ ń bẹ lámẹ́ríkà ẹ̀bá lé yọ̀jẹ̀ bàbá rẹ̀ òkú nínú bàbá kú ní àárọ̀ fẹ́ ẹ̀kọ́ ọmọ rẹ̀ lọ́kọ̀wò tó dé nàìjíríà ọmọ

jama wọ́n wà á dá ẹ̀mí rẹ̀ padà sára rẹ̀ fàyà sí ìmọ̀làkáánì wàhálà dé àwọn mọ̀lẹ́kà méjì kan wà á dé fàyẹ̀jìrì sáàmì yìí fàyẹ̀kù láàrin làwú máa ń rọ̀ búkà jama fẹ́rí nínú ìdánwò káàkiri òrìdó rẹ̀ ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ èyí ó tọ̀ fẹ́ẹ̀lì òun ni ìdánwò ọlọ́run

owó tó fẹ́ gbà lọ́wọ́ àwọn ọmọ lókùn lọ́kàn wá wọ́n wá fẹ́ tẹ̀yìn ọmọ jẹ ẹnu bàbá mi bàbá mi kú lójú náà mi ọmọ bàbá mi kú lójú mi àbá akẹ́kọ̀ọ́ tàwa jẹ́ fámìlì wa ṣé wá ń bì kódà iṣẹ́ la lọ ṣe wá sí àwọn fámìlì àsùn wọn ẹgbẹ́ bàbá mi kọ́lé lóòótọ́ ọkọlé alájà yàrá mẹ́jọ ń sálẹ̀ mẹ́jọ lókè mo ní kò ní ẹ̀jẹ̀ yàrá káàkiri bàbá àti nílé bàbá tó jẹ́ kó tó kú fún ẹ̀ ó kú lórí ẹ̀sìn ìjọ jímọ̀ ló tó kú ààwẹ̀ kan tá a tí ó kú ó tó bà ẹ́ wá ní àṣírí àìsí ìgbé gbogbo ọjọ́ bá ti rò pé kán ṣe lẹ́kọ̀ọ́ ta àtàtẹ́rí tójú àwọn òkúta ń fi lé rí bí ìbàtàmúwọ̀ tó jẹ́ alààyè tọ́lọ jù ọ́nà sáàrin òkú àwọn òkúta ẹ̀sìn ní ẹ̀jẹ̀ wọ́n sí ẹ̀jẹ̀ wọ́n bá lòdì àwọn sílẹ̀ kọ̀ǹfọ́tẹ̀bù ẹ wọn sáàrin ẹ̀yin tẹ dé èèyàn fẹ́ẹ́ ń sọ̀rọ̀ fẹ́ẹ́ ń wẹ̀ fẹ́ẹ́ ń sún fẹ́ẹ́ ń yàgbẹ́ fẹ́ẹ́ ń sún mọ́bẹ àgbáyé ti ní yàtọ̀ àgbáyé wà ẹ wá mú òkú ẹ jù àwọn èèyàn ẹ ṣe mí. bí bàbá mú wọn náà fẹ́ bó ṣe àwọn arúgbó ní sáfá kọ́ méjì ń òru sẹ́ẹ̀dì ọ̀sán kò sí problem orúkọ wa máa ń wà lẹ́tọ̀ bá sí kọ̀ǹfọ̀tì máa sìn kúlé ayé sìn kúlé ẹwà àwọn kírísítẹ́nì tí wọ́n lẹ́sẹ̀ yẹn sá máa sìn kúlé wọ́n ní sílẹ́ńtì tí wọ́n sìn kú sí àwa mùsùlùmí àwa ń sìn kúlé níjọ́ wò lábẹ́ kéyìí. gbogbo àwọn community wa lọ́yẹ káwọn ẹ̀ ní mọ́kúbára á ní muslim cemetery táàdáwó ibi tí wọ́n sì wá sínú sẹ́ẹ̀rọ̀ òre tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà láìtálá àbámà gbogbo alámà agitate fún bàbá àtẹ̀mí ti kú aṣẹ́síṣẹ́ lẹ́yìn ìgbà tó kú mo ti lọ ṣe ziara abẹ́yẹn bí ẹ̀ẹ́mẹ́jì àdúrà tí ń bá ṣe asàlámù aláìkún ahàlà jìyà mìíràn mùsùlùmí náà wà lùmìnì wà iná iṣẹ́ àlọ́ ọ̀dẹ́ kan làhìkú àdúrà tí ń bá ṣe bàbá rẹ̀ nìkan kọ́ ló gbogbo àwọn òkú tó wà níbi ibi ṣe kí ni bí ìgbà tí mo lọ á kà àbí mo lọ á ẹran gbogbo àwọn òkú ní òde kí ni mú òpin mọ́ra àwọn lọ́wọ́ bàbá rẹ̀ tó o sí ilé ìjọ lọ ṣàdúrà fún tí wọ́n bá lọ ṣàdúrà fún àdúrà ti nìkan wá wo bẹ́ ẹlòmíì náà tó kù rẹ̀ kú yóò tọ̀ wá ṣàdúrà wọ́n tó tẹ̀sí lápẹ̀rẹ̀ àwọn òkú kan bẹ wà láì lọ́dọ̀ ni wọ́n irú iṣẹ́ tá a ti bàbá ọmọ kan bẹ tá a ti sílẹ̀ ẹni ọlọ́run odidi kùránì gbogbo òṣèlú ayé ẹ̀tọ́ ọlọ́run ló fi ṣe tọ́ba tó gbérù àwọn òkú yẹn gẹ́gẹ́ bíi sẹ́gẹ̀ ẹ̀ àwọn tọ́ba jẹ́ pẹ́pẹ́ ọlọ́run gẹ́ni ká máa fìyà jẹ wọ́n wọ́n lè kọjá àǹfààní òun à ẹ̀ẹ́mẹ́ sọ́kẹ́tẹ̀ ìyẹn ni ọlọ́run kẹ́kọ́ dáwọ́ yàgò fún àwọn sálẹ́ mùsùlùmí mo jẹ́ àwọn tí ọ̀rọ̀ máa sọ̀rọ̀ àdúrà tó kù níbi iṣẹ́ ẹ̀wọ́n lè górí òkú ò lè górí òkú lọ iṣẹ́ tó ń lò ní tí àwọn ẹni ọlọ́run sí èso àwọn tọ́fẹ́ máa gérí

ẹ̀fọ́ alábàwọ́ tẹ́ sí lé ní náà ìwọ ìwọ ìwọ gbà ní èèyàn ọwá ní na pọ̀ máa gbà ní náà lọ gbà ní àwọn òkú díẹ̀ kájú wọn náà ti di iṣẹ́ kó ọ̀sẹ̀ kan bẹ̀ kódà kan ọ̀sẹ̀ tó jẹnẹrétọ̀ èsì kọ́ ọmọ ẹ̀jẹ̀ sẹ́kẹ̀ tọ́kì kó máa ibi tíṣẹ́ rí afẹ́ nìyẹn ọlọ́ọ̀dẹ́ ìdánwò ọlọ́run ọba ìtí ó jẹ́ wọ́n fẹ́ ní wípé yúfà pẹ̀tò wà ó lẹ́bí náà àmànà bẹ́lọ́kọ́ lè fàdé pẹ̀fẹ́ láhàyà ti dùnìyà tí láhàyà ti dùnìyà wà fi àkírọ wà yóò dínlò lọ́wọ́ zọ́ọ̀lìmí wọ̀nyẹ fọ́ọ̀lù lọ́wọ́ máa yàṣá sẹ́ẹ̀rí ọlọ́run ní máa fi ẹsẹ̀ ẹni tó bá wù ilẹ̀ ìsábítú lọ́wọ́ kọ́ọ̀lá yusabitu Allahu alladhina amanu bil qawli sábìtì fil hayati dunya wa àtàyé àtọ̀run ọlọ́run nínú ẹ̀fẹ̀sẹ̀ ẹ̀rin lẹ̀ ẹ̀yìn tó bá fẹ́ ọlọ́run sì máa jẹ́ bí ẹ bá já lábò sí àwọn ẹlẹ́bọ ọlọ́run aṣọ wọn nù ọlọ́run máa ṣe tọ́lá wa. fẹ́ẹ̀rí tó bá kú wọn ká dúró bí orí sọ pé ìwọ tó kú yìí tí wọ́n bá ń bí ọkúta ọlọ́wọ́ bá rẹ̀ fàkúlọ̀rọ̀ bí Allah sọpọ́lọ̀wọ́ ní Allah ó fún ní ẹ̀sù ẹ̀sù òtayé sínú sàárè àgbáyé ọ̀dọ̀ọ̀tọ̀ òjọra wọn òkú ń tẹ́ sọ lóòótọ́ ó sì wà nínú àdí kódà gìrìgìrì òkú mọ̀ ṣùgbọ́n ìwọ́n rí kokoríko òun ori òun ori mọ́tò ọrụ rí tẹ́ǹtì ọ̀rọ̀ àwọn àfà ọ̀rọ̀ àwọn ẹlẹ́à òun lóbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọkùnrin òun rí màmá ìkà ìtẹ́ ẹjọ́ rí yàtọ̀ síra yín. àwọn mẹ̀lẹ́fẹ́ mọ́rọ̀ ọba bá wá jẹ́ mùsùlùmí ẹni ọlọ́run ọlọ́run ọba ni Allah my Lord is Allah ìyẹn la fẹ́ sọ pé béèyàn bá gbọ́ lárúbáwá jù bẹ́ẹ̀ lọ pé ìbá tẹ̀lé ọlọ́run kò ní sọ it's not about speaking Arabic it's about being pious and being God-fearing kọ́ ọ̀bẹ̀rù ọlọ́run ni fẹ́ẹ̀rẹ́ ni tọ́ba jẹ́ ni ọlọ́run ọ̀gbọ́ láyé ṣùgbọ́n máa ń kírun ọmọ kìí kìí sóòsà ojú ẹsẹ̀ ni ọlọ́run bá mi ní àwọn òfin máa ní. ọmọ sí àbá àdúgbò ẹ̀rọ fàyẹ̀kùlá níláwú àwọn mẹ̀lẹ́kà méjèèjì wọ́n tó jágbe ọmọ pé máa dí lókà kí lẹ́sẹ̀ rẹ̀ ṣe sẹ́ẹ̀rí ọlọ́run ní wá ń yìí gbogbo ọtọ́ jẹ́ pé ìwọ nìkan ló ń ṣe ìsìláàmù O yẹ ká táyé èèyàn ju ẹ lọ ó yẹ ká táyé ju ẹ lọ ìwọ ka ló kírun ìyàwó rẹ sọ́ọ̀sì lè lọ àwọn ọmọ rẹ sọ́ọ̀sì lè lọ tọ́bá sọ pé fẹ́yìn rẹ dàkó tó kú sọ pé ẹ̀yìn mi ò dá ilé tó tẹ̀ràn léyá mọ́ ẹ̀ràn ìsà ni wọ́n mọ̀ so mọ́ bẹ́ẹ̀ ìdí tó gbé sí ni wọn á gbé bẹẹ. sọ wá rírú obìnrin tí ó bá ti di lọ́rùn obìnrin ọlọ wọ́n sọ yóò bá tọ́mọ́ obìnrin lẹ́sìn kéde gómìn ọ̀lẹ́sìn ṣùgbọ́n obìnrin ara wàhálà ọkọ rẹ̀ ni torí pé rọrin wà á ń gbogbo jẹ gbogbo onílò lórí mọ́dẹ̀ tẹ́ẹ̀rẹ́ ìyàwó òun ni wọ́n fi lórí ìyàwó ìyàwó kí tọba dí lọ́rùn yóò láwọn àfáwà náà làwọn nìkan náà tọ́lá sí àlèlúyà làwọn máa lọ sọ bẹ́ẹ̀ o àbàwọn dáná wọn jẹ tó fún ọ obi máa mẹ́fà o kódà ìbejì wà lọ́wọ́ o mo tún bí ìbẹ̀ta lẹ́ẹ̀mejì o wọn sọ náà lọ bí ọmọ dájú wa náà And àmì pòfẹ́sọ̀ ká dá àwọn pẹ̀sọ̀ ṣìkù And àmì sára kàtà kò lè dá àwọn sábà kàtà àti rẹ̀ bó ṣe kí o láti wà ní ọgbà kódà bọ́dì ìfàmìlì ẹ̀jẹ̀ christian school láti ń sọ bẹ́ẹ̀ ni òbí máa fọ ọmọ rẹ̀ síbi tí wọ́n ti sọ́dọ̀ lórí ìlú oníṣùkú mùsùlùmí ò standard gọ́wà lóde ìwọ tó ọba tó wọ́n sùkú kèfìrí lónìí ọbẹ̀ báyé àtọ̀rọ̀ ọmọ jẹ́ alùpàdàmù láti wá sí lẹ́tọ̀ ní láti ìkìyẹn ní bàtà sùkú tí wọ́n ń san owó tó lé ní three hundred thousand per ten gbẹ̀dọ̀ jẹ́ muslim school gbówó rẹ̀ láti tó ní oní two hundred níbẹ̀ oní one fifty one hundred oní seventy oní sixty oní fifty oní forty gbówó bá ṣe tó kódà bọ́ wá sùkú ní oní seven thousand five owó rẹ̀ tí wọ́n mọ̀ káwọn ọmọ pákó àdúgbò kan sórí pákó nǹkan lórí kan lọ́dọ̀ ọlọ́wọ́ òní ìdí bèbè èyí ó bẹ́ta èyí tí wọ́n mọ̀ lórí seven sórí mọ́mọ́ ọmọ rẹ lọ sùkúù kèrè rí ayé ẹjọ́ ní pé sùkúù mùsùlùmí ti sáńdáàdì tó ọ̀bá lè tó sáńdáàdì àwọn tá a wà ní fíìdì wá bá wà á sọ fún ọ bówó rẹ bá ṣe náà ramọ wọn ní sùkúù kìrìtẹ̀ kí ló sáńdáàdì bẹ̀ àsìkò rọ̀mọ́dọ́ ọmọ rẹ wọn ìjọ gbà rẹ̀ wọ́n ṣe Christmas carol wọ́n fẹ́ sẹ́ńdọ̀ yá bàtì ọmọ rẹ obìnrin òní ló yá àbò àwọn ọmọ rẹ máa pàdó àlùkò Jésù eré ọ̀dá o tó bá dé sáyẹn èmi gẹ́gẹ́ bẹ̀rẹ̀ èmi ọ̀dá sọ̀rọ̀ bọ́ wọ́n rẹ̀ èmi gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ìdènà sábà béèrè máa dín mọ́kà ó sọ pé dín níyà ìsìláàmù ó sọ pé dín níyà kìrìsìtẹ́nìtì tàbí kò ní dín níyà ẹ̀sìn ìbílẹ̀ àbí dín níyà ẹ̀sìn àbáláyé gbogbo ẹ̀ bá tẹ̀lé yóò jìyà ẹ bá ní dín níyà ìsìláàmù ẹ̀sìn mi náà lẹ̀sìn ìsìláàmù torẹ́sì yẹn òun ni kùránì tó jẹ́wé rẹ̀ tí kùránì jẹ́wé mi tí mo gbàgbọ́ ẹ̀sìn islam yẹn òun la ti ń kírun tá a ti ń kọjú sí kíbúlà wọ́n wá bí pé àà yẹn sọ ọ̀dà máa gà rọ́jù àlẹ́bí yúwá kò fi kún kí lọ fẹ́ sọ nípa ọkùnrin tó gbé dìde láàrin yìí tá ti sọ ìlàfẹ́ sọ fún gbogbo ayé gbogbo ẹni tó bá wá ní sẹ́ńtúrì níjọ tiwa yìí ní generation rẹ̀ tiwa yìí lẹ́yìn bàbá nàìjíríà sàlám ti kú tí ọba ṣe ìsìláàmù lójí àlọ́dọ́rọ́ ìbá contribute sí gbogbo ayé sí áfíríkà sí nàìjíríà ẹgbà àwọn náà di àdúkìrí ẹgbà fẹ́mi awólọ́wọ̀ ìfún òní ìsìnmọ̀ lọ́dọ̀ ọlọ́ máa tún kù fara wọn àgbọ́ lọ́n gbọ́ wọn àbàbọ́ kan ó sọ lọ́n gbogbo contribution ó wà wasted ó wà useless ó wà preciousless tó rẹ̀ kí fẹ́ kú ìlú lọ́rùn àhà òṣèlú ọlọ́run kò ní sọ pé dílé àyè Islam sẹ́yìn gbogbo tá à ń sọ ìfẹ́ràn àti ìdọ́rùn ẹ̀ dọ́rùn ni ṣùgbọ́n ọba dọ́rùn rẹ̀ ọ wà máa máa wà lójú lọ́dọ̀ ọlọ́run bí ó ṣe máa rí nìyẹn. ní

ìyàwó àdàbí lóòótọ́ ẹlẹ́yà ni wọ́n fi ìyàwó òde méjì ẹ̀dá àwọn bá ń bẹ̀ lọ́pẹ́ ìpapò wà lẹ́rọ rẹ̀ sí ìkúlọ̀ lọ́wọ́ oníbẹ̀rí <laughs> lóòótọ́ làwọn àbá rọgbà bẹ́ẹ̀rí àdàbí ọmọ ajá rọgbà sí ẹ̀dá àwọn bá ń bẹ̀ lọ ọ̀rọ̀ rẹ̀ sẹ́ńpù ọ̀rọ̀ kọ́ wò sí ìṣe kẹyẹ lẹ́sìn ṣùgbọ́n kò ṣe kí ni ọ̀tá ti wọ́n ma wá sọ fún wà máa àmàlákà kí ló jẹ́ ọmọ gbogbo nǹkan yìí ọ̀rọ̀ kan nìyẹn wà máa àmàlúkà irú iṣẹ́ wo ló ṣe tó jẹ́ ọmọ yóò ma wá ní kọ̀rọ̀ àtùkí tábà lọ ìdíkà kùránì ọ̀nà fa àmántù yìí mo gbàgbọ́ sọ mo gbàgbọ́ lódodo ọba àti àbí ọ̀fáàsì wọ́n máa wá sọ fún olùpèpè kan wà á pèpè láti sánmà á ń sọ̀dákọ̀ abúdí fáfúrìṣù òmìnà ìjánà wọ́n ẹnì kan wà á pèpè màlẹ́kà pé eléyìí ti sórí ire ọ̀yá ẹ̀ẹ́dẹ́rọ̀gì àlìjánà fún aṣọ fún wọ́pútà wúláwú bá bá ń tì jọba ẹ̀mọ́ òwúrọ̀ àwọn tẹ́sì ní ìbẹ̀lẹ̀ yẹn kú àbí òsì àfẹ́ni tó bá kú tó bá jẹ́ mùsùlùmí òdodo tó jẹ́ ní ọlọ́run òdodo torí ìdáhùn nínú sàárè dáhùn tó sì páàsì nínú sàárè ìsinmi ayérayé ti bẹ̀rẹ̀ fún wọ́n wà á wọ́ lásọ àlìjẹ́ náà fẹ́ràn bí ìgbà téèyàn fẹ́ ṣe wẹ́gìn sábì mọ́ra fún kèèwà ìdámẹ̀ ní àkè dójú stage ṣùgbọ́n tí ń gbòòrò òkè ní stage ẹni yìí wọ́n ti wá múlẹ̀ kọ̀ọ̀kan lálẹ́ ìdámẹ̀ wọ́n wà á kọ̀ yóò ní yéè ìgbàdúgbò tó báyìí kèèwà ìdámẹ̀ wọ́n kẹ́ ara kọ̀nẹ́ẹ̀tì ilẹ̀kùn àlìdámẹ̀ kẹ́ ọkẹ́ rí nẹ́tíwọ́ọ̀kì àlìdámẹ̀ yóò sì ti máa gbádùn láti lọ sáré ọlọ́run ti tèmi àti yílẹ̀

ojú rẹ̀ máa fani mára ojú rẹ̀ ó fa ìgbìdì pé áà aṣọ rẹ̀ náà ó tún yóò wọ́sọ dáadáa ó yíbo rẹ̀ òórùn dídùn ó tún máa jáde lára yóò ní tààyàn ìwọ́ wo lè léyìn lọ ni áńtà ojú rẹ̀ ọjọ́ ojú alẹ́bí ìyá sí ìbìnìkẹ́ ọ̀dàbí ẹgbẹ́ bó ṣe wá ìwọ ọkùnrin ọwọ́ àṣẹ nílò rẹ̀ yóò lè bẹ́ẹ̀ ni ana amọ́lúkà sọ́ọ̀lẹ̀ ìmìnifẹ́ rí tó ṣì láyé èrí ní sẹ́ẹ̀rẹ̀ ìlọ́jẹ́ ọ̀páàtì ìlọ́jẹ́ ká sílẹ̀kùn àlìjẹ́nà fọ́ ìlọ́jẹ́ ká wọ̀ ọ́ lásọ àlìjẹ́nà jẹ̀mọ́ kan sọ pé èmi lówó rẹ̀ tó jí kó kan sọ pé èmi ni máa ń ṣàn rẹ̀ tó kọ́ kan sọ pé èmi ni láǹkú sàmàtò rẹ̀ tó ń gùn ọ̀sọ̀ pé èmi ni fífà amẹ́ríkà rẹ ọ̀sọ̀ pé èmi ni ìyàwó rẹ tó fáìn kí ló sọ amálúkà sọ́ọ̀lẹ̀ iṣẹ́ rí sẹ́rà àdẹ́ta adé èyí ìyàmẹ́ ẹ̀jẹ́ à ń ṣe tọmọ ẹjẹ́ ká ṣe tó lùwọ́ ọ̀gbà látàyé ká lè bá rí ọ̀nà rẹ̀ gbòdọ̀run fẹ́rẹ́ bí ò ṣe tọrọ yóò di ayérayé wàláì gbogbo tá a kójọ láyé yìí

lọ́dọ̀ àwọn àfẹ́ ẹni ọlọ́run tí wọ́n fi lè yẹ ẹni ọlọ́run bẹ́ẹ̀ tí ń sanwó extra lesson private lesson ẹgbẹ́ ọmọ ẹni ọmọ lọ lé tó ẹ ṣe dáadáa fáwọn rọmọdọ́nà rí lérò ló ti bá ní fìtà àti rẹ lẹ́sìn lọ àjì náà lọ àjì ọlágbára kọ́ ọ̀ràn fún rẹ̀ náwó síbẹ̀ tí tó fi yé táyà mọ́tò rẹ̀ ọmọ iye tó ń rà táyà mọ́tò rẹ̀ ò lè wá bọ̀ ẹlòmí ẹwúrú ọkùnrin ó lè sábẹ́bù yẹn bá dà bí ẹlòmí túmọ̀ ní fóònù two point three kan mílíọ̀n fóònù ò lè wá bọ̀ sófì láptọ̀pù ò lè wá bọ̀ bẹ́ẹ̀dì rẹ̀ tọ́já sí pé èèyàn bá sùn bẹ́ẹ̀ báyìí yóò yí láàrin ìṣẹ́jú márùn kò ní jábọ̀ kò lè wá bọ̀ iṣẹ́ rẹ̀ ọlọ́ọ̀dẹ́ àmúṣẹ́ rẹ̀. jama eléyìí bá sorí ire nígbà ọba wá rí pé yéè ìgbádùn rèé fàyẹ̀kúlù rọ́bì àkínè fàá rọ́bì àkínè yóò ní ìwọ̀ ọlọ́run ìwọ̀ ọlọ́run jẹ́bíjọ́ ògbèdè àrìkẹ́ àmọ́ òdèdè tó jẹ́bíjọ́ ògbèdè àrìkẹ́ àmọ́ òdèdè kò lè tó bá àwọn èèyàn tó kù sí òjì ìkù láyé níjọ abá payé rẹ tán níjọ ògbèdè àrìkẹ́ àwọn èèyàn sì tó ń bímọ sí tó bá yá kò sí bá ń ṣe kí ni òun kò sí pé à ń bí ọmọ kankan alimoyi ìjàmbá ẹ̀já mi tó ṣẹ̀rí wà láì tá a bá ṣe ní òwúlò fún àwọn sáré ọlọ́kọ́ lè ní àti. jama ẹni ọlọ́run nìyẹn ẹ̀jẹ̀ abọ́ sórí olórí burúkú ọlọ́run làwá wà ilẹ̀ làábùdà káfírọ̀ ìzáká náà fi ń fi tọ́ ìmìnà dúnìyà wà ìkùbálé mìnà làákírà tó ọ̀tá ọlọ́run ti fẹ́ kú báyìí jama àtọ́ra ti wá fẹ́ kú kéde ọ̀sẹ̀lẹ̀ àwọn màlẹ́kà kọ́ ọ̀bà tó dé ojú wọn á dúdú torí àsìkò máa lọ ojú wọn gidi wọn ó ti wá mú aṣọ burúkú kan dání láti inú ọ̀nà sótìyé àwọn mọ̀lẹ́kà tó ju wọn dúdú tó ju wọn ọ̀rẹ́ rìn ẹ mà wọn àwọn sọ́jà kan tó máa ń lò gbogbo tó jẹ́ pé téèyàn bá ọjẹ́ lọ ti kọ́ náà dẹ̀ ìmáàmù rẹ̀ máa ń

mọ̀lẹ́kà kú wá dé yóò wá jókòó síbi orí ẹ̀ yóò ní àjáṣù anásùn kàbífà ìwé ẹ̀mí burúkú yìí ìwé ẹ̀mí rádaràdà ó yá jáde ìlàásàkàtẹ́mẹ́nà lọ́yọ̀ lọ́dọ̀ ó ṣòfò ìbínú ọlọ́run ìrárí ọlọ́run débọ̀ máa lọ bí ìbínú ọlọ́run máa lọ bí ìyá ọlọ́run ah wọ́n bá yọ ẹ̀mí kú lára rẹ̀ wọ́n ní wọ́n wá fa ẹ̀mí yẹn bí ìgbà téèyàn fẹ́ bo àwọ̀ tẹ́ fẹ́ fa ọkọ̀ lára ẹran ẹ̀mọ̀ bí èèyàn fẹ́ balídí jáwọ́ kó lára ẹ̀mọ̀ báyìí kọ́ wọ́n wà balídí wọ́n balídí yọ ìdí òní yọ burúkú yọ bínú òun ni wọ́n wà á yọ wọ́n wà á fi sínú aṣọ ọgbú tọ́mú láti inú ọ̀nà yẹn tó jẹ́ pé yọ wà mọ́ra hàn ju tó ń rùn lọ láyé wọ́n mọ̀ wá mẹ́lẹ̀ ẹ̀ lọ tábà ti wá mú dé pé àbábí òun lọ́kàbí ìfà irú ẹ̀mí burúkú wo lélẹ̀ yìí ah, ẹ̀mí olórí burúkú lẹ̀mí ẹ̀rẹ́ ká dá bẹ́ẹ̀ ni o irú ẹ̀mí ó bọ̀ wo lélẹ̀ yìí wọ́n ní lágbájá fúlàánú ń búlù fúlàán bí akóbá ìyàfúnmá yìí ilẹ̀ tí kánà ìfàmà bí abidjan wọn ló kọ ọgbù rẹ̀ sámà bí ẹ̀mí orí èdè orí ẹ̀mọ́ ni ẹ̀mí orí ọ̀ká ni ẹ̀mí ìpamọ́ lẹ́nu olórí burúkú lẹ́lẹ́ ẹ̀wẹ́ bá bẹ́ẹ̀ lọ wọ́n sọ pé láàtún sáwùláwó àbíwáàbù sàmà wà láàyè dẹ́kọ̀ lóòrùn àlìjáná àtàyè níjà àlìjáná ló fẹ́ sámi ẹlẹ́kẹ̀yà ọlọ́ni wọn ní sílẹ̀kùn àlìjá sánmà fún ẹni bẹ́ẹ̀ kò sì ní wà lè tẹ̀lé àyàfi tó lè jẹ́kẹ̀mí ìfèrí ẹni bú ọ lùdán náà ni pé tó bá rọrùn kẹ́ ẹ múra kàn ní kẹ́ ẹ ti bọnú abẹ́rẹ́ ìhò abẹ́rẹ́ jàmọ́ sọ̀rọ̀ ká mú làkúnmí odidi làkúnmí káwá àti ìbọnú kí ni ìwà is impossible inú ọ̀rọ̀ bí àwọn mọ̀lẹ́kà yìí dé olórí burúkú wọ́n àzọ̀wé ọlọ́run ní pé ẹ̀gbọ́n gẹ́gẹ́ ẹ̀dọ́dọ́ ní ó kúkútù búùkì sáábà wù fi sì jíì ọyẹ ẹ̀kọ́ sínú àwọn olórí ibú àwọn sì ni ọyẹ ẹgbàdà wọ́n wọ́n ju ẹ̀mí yẹn wọ́n ju ẹ̀mí yẹn mọ̀ rọ́ búkà tálọ́lọ́wọ́ ọba rẹ̀ fàyàkúlù bóṣùwà náà tí àgẹ́gẹ́ ha yóò mọ̀ parí orí ha wàládé wàládé là ájírí mi ò mọ̀ mi ò mọ̀ mi ò mọ̀ tálọ́lọ́wọ́ ọba mi mi ò mọ̀ òkè Ìbàdàn ní ẹgbẹ́ ogun ni mò ń ṣe láyé mo kẹ́ ń fi ràn ojú ni là ájírí mi ò mọ ọlọ́run ọba mi màdínúkà tàlẹ̀sìn rẹ̀ ẹ̀sìn wo ló ń ṣe yóò ní àárá owó ta òwú ta òwú gbé là ájírí mi máa máa bọ̀ rọ́jù alẹ́bí ibò yìí ṣàfihàn kí lọ fẹ́ sọ nípa ọkùnrin tí wọ́n gbé ìdè yóò ní àárá là ájírí mi ò máa ànábì ọlọ́run yẹn kò mọ́ láfẹ́ ń sọ gbogbo owó tó bá gbà náà bí gbọ́ òun là nínú sàárè òun lè là lọ́dọ̀ ọlọ́run tọ́bá wá rí bẹ́ẹ̀ ẹnìkan wàá pẹ̀pẹ̀ láti sánmà à ń kàdábà abudi olórí burúkú lélẹ́yìí irọ́ lọ́pàá kọ̀ mọ́ nǹkan kan ọ̀yá o fáfúrì òmìnà náà ọ̀yá iná ti ẹ̀tẹ́ ọ̀gì iná fún ọ wáfà wúlà òògùn àbá ní ìlànà òòrùn tó lágbára wàhálà fàyàtì ìmíní àríhà wàsùmùmíhà pọ́ìsìn májèlé inú náà ooru nù na yóò wà mẹ́rẹ̀ wá bá wàyẹ̀ bí kò alẹ́ ìkọbúrù sàárẹ̀ ọwà fọ́mọ̀ jama sàárẹ̀ tí àwọn òyìn àkótó fẹ́ kèfèrí wọ́n wà skúìzì ẹ̀ bí ìgbà pé èèyàn bá fẹ́ fóòsì nǹkan wọ́n á wá fọ́tọ́ jẹ́ pé ẹ̀fọn ọ̀tún yóò bọ̀ sí gòsì òsì ọ̀bọ̀ sí tọ̀tọ̀ àtàtẹ̀ tẹ́lifà fi ìyàbọ̀lá owó tọ́jà pé ẹ fún ààrẹ ọwà yapa síra wọn wọn wá fúnlẹ̀ mọ ìyẹ ọwà nira wọn. a yóò ní wàhálà dé irú orí ibú wò lélẹ̀ ó ní òsì ìrí nǹkan kan wàyà tí ìrọ́jù ló ń kọ̀ dé olùwájì ọkùnrin olójú dúdú ọkùnrin burúkú kan tó wá bá ọ̀bí òsì yá tásọ rẹ̀ aṣọ rẹ̀ ti yá ti aṣọ burúkú ní ọwọ́ yóò tó wá máa rán yóò ní pé oṣoorí èmi tó ń wò yìí èmi ni iṣẹ́ ẹ̀bù rẹ ana amaluka kọ̀bí nígbà tó wà láyé ọ̀rá sí àsìkò orúkọ tèmi máa ń lọ máa ń gbá káàkiri Chelsea abẹ́rẹ́ àlọ́mọ ọkọ̀ òkè káàkiri ò ní kí o sọ ọ̀rá sí ìná tó ń ṣe sọ ọ̀rá sí ara tó ń bó sọ ọ̀rá sí jàǹbá tó ń ṣe sọ ọ̀rá sí orò méjì tó ń ṣe sọ ọ̀rá ẹgbẹ́ àgbẹ̀ ẹgbẹ́ oṣù ẹgbẹ́ èlèrè tó wà sọ ọ̀rá sí pé kọ́ọ̀sì tí ti àbọ̀ ọ̀rọ̀ ti ana amaluka lẹ́kọ̀ọ́ bí èmi ní sẹ́ẹ̀bù rẹ nígbà tó wá rí pé tòun ta yóò lè rọ́bì lábẹ́kún mi sáà ìwọ ọlọ́run má jẹ́ kíjọ ọgbẹ́ ìgbàlè kí á mọ̀ ó tó torí pé ìyà díẹ̀ lásán lórí ó ti mọ̀ pé omi ògì lòun yọ́ ọmọ odidi ìyà gángan bẹ ọlọ́run àwáwọ̀ jaman pẹ̀lú eléyìí àti pípẹ́ èèyàn pín sí mélòó wọ́n pín sí méjì èmi àti ẹ láwọ̀ ámú kan ìwò la fẹ́ ń bẹ̀ ṣé tá a a wà nínú òfin ni àwọn èèyàn bá máa tọrọ kí ẹni kú ni wàlá ẹni tó kú ni àti tọ́ba jẹ́ ní ọlọ́ sẹ́ẹ̀rẹ́ ń tọ́ba kú kọjá pa ìtàn lọ́pàá kọjá kó kú wàhálà alẹ́ ayé tọ́ba jẹ́ pé sọ́ọ̀sì ló tó kú sí fẹ́ bẹ̀rẹ̀ yà ń sọ táwọn àìsàn kan bá dé ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń gbàgbé yìí máa ní láti ni sá àwọn èèyàn ń sá burú wà wọ́n ń lóòótọ́ àwọn eléṣù ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kèrè ṣe solúṣà ní kẹ́ẹ̀gbé lọ́dọ̀ abaláwo solúkọ àwọn àfẹ́ lọ sí tù àwọn nǹkan tí ń wà kọjá àwọn nǹkan ẹ̀sìn àwọn nǹkan tọ́jẹ́ pé ewé egbè ìsìláàmù ọ̀tàkùn ó lè jẹ́ àbọ̀yìn ó lè jẹ́ bí wọ́n bá ṣe àwọn kankan síbi ọ̀sẹ̀ tí ò lẹ́bọ ó lè jẹ́ oyin ni wọ́n lò ó lè jẹ́ abatu sauda ó lè jẹ́ olive oil ó lè jẹ́ àwọn nǹkan míì náà nínú àwọn nǹkan tí ò lẹ́bọ èyí ò dáa ju ká wá lọ ṣẹbọ lọ ara èèyàn ní ọ̀yà ẹgbẹ́ lọ́rí ẹlẹ́bọ ó tó kú ó ṣòfò ayé ó ṣòfò ọ̀run. jama gbogbo sórí ọ̀sẹ̀lẹ̀ sí wa ẹ má jà á lọ bí ẹbọ gbogbo sórí ọ̀sẹ̀lẹ̀ sí ọmọ lọ sọ́ọ̀sì mọ́ lórí òkè má lọ rí bọ́mí má jẹ́ wọ́n máa wẹ̀rí ìwìrì tán fún ọ. ìwọ náà ti rí gbogbo ẹni tó bá kú ní ọlọ́run wàhálà alẹ́ àyè san gbogbo ẹni tó bá já sí wípé wá kú kódà kọ́ pé òun ló jìyà láyé ó kú àwọn wà bàbá kan tó ti kú bàbá wọ́n sọ gbogbo àwọn awara yìí kiri yó àwa wá lọ sí dáwà nítòsí àbà kan tó wà níbẹ̀ yẹn àwọn agbọ́kan ní mọ́sálásí kan tó ń lábà ní abádébẹ̀ abápẹ̀rún bàbá nìkan lọ́wọ́ á gbogbo ẹ̀yìn ará abúlé lè ìbàdàn láti wá á bàbá yẹn òun ò rí rẹ̀ níbẹ̀ yìí ó fẹ́ gbé nígbà mi dì láwọn nìkan lòun kú

níbo ní mọ́tọ́lá ti gbọ́dọ̀ tí ń kírun sọ ọmọ sọ mélòó lọ́mọ nú ìsìláàmù àdìsí mélòó lọ́mọ èèyàn jẹ́ mú ìdí èkó fún ọjọ́ mùsùlùmí ni wọ́n dé bá káàdì náà èyí ọmọ tó èrò pé mùsùlùmí òun tẹ́lẹ̀ gbogbo ilé ẹ̀sẹ̀ mùsùlùmí gidi nígbà ẹ̀wà ní ìsìláàmù àmọ́ ipá ti yín mọ́tọ́lá ti wò lẹ́kọ́ èèyàn mélòó lẹ́ lọ sí ájì kùràdì mélòó lẹ́ lẹ́ lẹ́ ráfàwọn èèyàn ẹ̀ẹ́fẹ́ ká lórí parí tẹ́lẹ̀ ìyẹn gúnà nílé tẹ́lẹ̀

lọ́wọ́ ẹni tí ìbá ṣe ní ọlọ́ wọ́n bèrè lọ́wọ́ ẹni ọlọ́ ẹni tó bá jẹ́ ní ọlọ́ òun là ní jìyà sẹ́ẹ̀rẹ̀ ní ọ̀rẹ́ kọ́ bá lọ fẹ́ẹ̀lì yóò jẹ bá ńlá yà ìyẹn jẹ́ kan. nínú gbọ́dọ̀ mọ̀ ni pé ó ní sẹ́ẹ̀ rí tó mẹ́rin yá jánà nínú ọkọ́ jẹ́ àbàtà kan nínú àbàtà bí bíi omi àlàáfíà oúnjẹ àlàáfíà lẹ́ẹ̀mọ̀ jẹ àbí kọ́ jẹ́ kí ni ọkọ́fọ́rọ̀ tó ní ọkọ́fọ́rọ̀ náà tàbí kọ́ jẹ́ afárá kan nínú afárá àná kọ́ jẹ́ ọ̀gbọ̀n kan nínú ọ̀gbọ̀n náà pé yóò ti máa ṣe tẹ̀wárí jamaa nípa àwa sọ fẹ́yì bàbá wa Muhammad bin sọ́lé àlẹ́fẹ̀mí nínú kíra ṣẹ́rù àlàkídátìlẹ̀ wàsítíyà wọ́n wá sọ ọ̀rọ̀ kan tó lágbára wọ́n ní sẹ́ẹ̀rí gbogbo

bàbá sọ́ọ́lù ìṣèlú ní kí wọ́n fà tọ́lọ̀ sí bí a mọ̀ wọ́n lè di ẹ̀pọ̀ alákọ̀ọ́kọ́ ni wípé tá a bá mọ̀ gbogbo wa láàfẹ́ ìwádìí jẹun náà ọ̀wà ní jásípà àtẹ̀lọ́ náà mọ́ yóò túmọ̀ sí wípé torí ẹni tá a rí tó jìyà ní ọlọ́run dẹ̀ fẹ́ mọ ta ló tẹ̀lé mi láì sí ìfìyà jọ ṣé ẹja bẹ́ẹ̀ ni ọlọ́ ẹlòmíì mọ ọlọ́ torí kó rí yà ní nǹkan tó ó ṣe tọ́lọ́ nǹkan kan ó tó ṣe tọ́lọ́ ẹni ọlọ́run ni ẹlẹ́kejì tó bá já pípà ń gọ́ ìyà tí ń jẹ àwọn tó wà lọ́sà àti tí wà náà lè jì a lè má gbàdúmọ̀ lára rẹ̀ ní pé tá a bá tó gbọ́ pé ìyà ń jẹ ẹnìkan lọ sáré bàbá ní yọ́ jẹ́ ìdòjú ti fẹ́ ní àdúgbò fámìlì rẹ̀ àbá làgbàjá sórí bàbá yín ò jà súnmọ́ ládùúgbò bàbá yín olórí burúkú ló fi dé pariwo wọn tó lè fẹ́ràn ìwọ́n ti ń jẹ ìyà ní à fẹ́ẹ̀ lọ́wọ́ kó ń bẹ̀ yẹn ni màmá yóò jà súnmọ́ ládùúgbò làwà lórí burúkú wèrè wọ́n yẹn yóò jẹ́ lójúbì fún tó kú àti ni o fámìlì rẹ̀. jama Awa nìkan láàánú gbọ́ ká lè mọ̀ta lọ́fẹ́ ṣe gbogbo nù wa tó bá nílẹ̀ jẹ́ náà ẹ̀jẹ̀ àtìtọ́lọ́hùn. ìyẹn nìkan tó kọ́ àǹfààní ọmọ ìyá sàárè ìwà ìjásádì ni ni nínú sàárè àwọn àdíìsì wá pọ̀ àwọn wàhálà tí ó máa ṣẹlẹ̀ adẹ̀tí orílẹ̀ náà láyé òjòlá kéèfètò kéèkèé python kéèfè small snake àwọn ejò ńláńlá gidi bẹ nínú sàárè ẹni tá a ná sílẹ̀kùn lé ná fún yìí nínú tí ó máa ṣẹlẹ̀ sí àsìkò orúkọ ọ̀kan àwọn ejò ńlá kan bẹ tí wọ́n máa ṣàjẹ́ tí kan bá ṣàjẹ́ ní ṣubú yìí oró yẹn ò ní sẹ́lá rẹ̀ ní ìwọ bẹ́ẹ̀ kí ló wà láyò tẹ́ra rẹ lọ́pọ̀ iná awala mọ́ọ̀lù alábùbí ilábùbí yọ́mọ̀ lọ́kẹ́ yá mọ́ sí nínú amẹ́lì yìí sọ̀rọ̀ àjú nǹkan alákọ̀ọ́kọ́ tí wọ́n béèrè ìrọ́ ni wọn ò ní kọ́ ọ̀rọ̀ tó ọba ń lọ́gbà lọ́dọ̀ tó ọba babalike ní pé Iwari aláwúrú ìwà ìjásà àtẹ̀lé àtara ní ó jìyà bàárè tọ́já sí wípé ẹni ọmọ ogun jìyà ọ̀tọ̀ lẹ́jọ tí máa bá ọ̀tọ̀ lóoru dáàmẹ́mọ̀ tí wọ́n máa sí fún ọ̀tọ̀ làwọn wàhálà àkẹ́ẹ̀kẹ́ tí wọ́n máa sàn tọ́já pé bí wọ́n fẹ́ wá máa sàn nìyẹn fi di ọjọ́ nìkan wá kọ́ màá àwọn nǹkan kan bẹ tó yẹ kéèmì àti yán sá fún téèyàn ọba sá fún kò sì sinmi àwọn nǹkan máa ń fa kí wàhálà ọmọ ṣẹlẹ̀ sí ìyàn láti inú sáré lọ́sọ̀dọ̀ ọmọ màá mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún màá dẹ̀ láńdọ̀ tá a fẹ́ sọ ìgbogbo wa ní ẹjẹ́ àjìnà sí alákọ̀ọ́kọ́ òun ni àṣíríkù wọn kò fúrò bàbá ní ká máa mú pẹ̀lú torí pé gbogbo ẹni tó bí ti àlìjáńdà ti dè fún wà máa wá òun náà iná nílọ wọ́n dẹ̀ sílẹ̀kùn náà yẹn fọ́ láti nà sáré ni jama ẹbọ pọ̀ à ń sórí ara ẹ̀ ni à ń kọfọ̀ ara ẹbọ ní ilé kan ló kọ náà sí ilé kan gbogbo àwọn oúnjẹ burúkú máa tó ń dè mọ́ra máa dè lùsùlù àwùkọ̀ bóyí oṣù kọmọ lọ́rùn ọmọ bá dì í ọwá fẹ́ bá dì í wọ́n bá tètè oṣù kọmọ náà èyí oṣù kọ lápá èyí oṣù kọ èyí oṣù kọ ní. ẹ yẹ láwọn olè sábà délé ní wọn kọjá gbogbo rọbẹ ẹṣù kọ lẹ́yìn wọn wà ní àwọn onítọ̀ wọn sá pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí tiwa kò ní dáa bó ọ̀dọ̀ ṣe. sẹ́ẹ̀rí gbogbo àwọn tó lè bẹ̀ sí wa jẹ́ kúfúrù ìkọ́tọ́lọ́ máa sọ̀rọ̀ léjì máa sọ kí ìbàdàn àti máa jọyìn àwọn ẹgbẹ́ ayé gbogbo ilé ẹ̀jẹ̀ àṣọṣe àwọn tí òbí yóò jí àríwáyé tí òbí ìsinmi lẹ́yìn ìsinmi. lára rẹ̀ jama òun ni azina kéèyàn máa ṣe zina nígbà táwọn bí àṣàlà kódà kò sí máa ka àwọn àdìsí gàbẹ̀ tí máa ní ìka ọjọ́ ó lọ ṣùgbọ́n sọ́mọ́ àdìsọ́wà ń bẹ̀rẹ̀ àdìsí àṣàlà ó ṣe àlè sọ̀rọ̀ wà ní ó lọ ṣèrìn àjò lọ́sọ́dọ̀ ọlọ́run tó fi lọ gbà wá wọ́n wá mú ànábì dénú àlìjẹ́ náà wọ́n tó mú dénú ọ̀nà ó wá rí àwọn tó pọ̀ jù nínú ọ̀nà nínú àwọn tí wọ́n jìyà náà oníṣìnà wà níbẹ̀ gbogbo rẹ̀ tó ń obìnrin olóbìnrin tí ó tí ó di nǹkan ìwọ tó ọba jọ́kùnrin tọ́lọ máa fún ọ lágbára ọlọ́run tó bú ọ láti rí níwọ̀n bá olùfẹ́ yàwó méjì olùfẹ́ mẹ́ta olùfẹ́ mẹ́rin mú tẹ̀kọjá mẹ́rin àwọn ìsarawa jẹ́nu Islam kásọ̀kè yàwó kan rárá káwá fi bí bọ́láàgì bọ́láàgì àtọ́ni jẹ́nẹ́rà Nàìjíríà fọ́mà oníyàwó kan lé ọláìlú àlẹ́sà àwọn ìṣẹ́ báyìí mùsùlùmí tọ́lá sí bẹ́ẹ̀ orí ìrò pé sọ́dọ̀ ní kọjá ìyàwó mẹ́rin bí ìbàrísà ọwá mọ̀ níyàwó sí sí ìfìsìn ìlà àbàràdà nílé ìyàwó rẹ̀ gbọ́dọ̀ lọ tọba rí pé ẹyọ kan náà ni kò ṣe kankan ṣùgbọ́n máa ṣe sí náà tọ́ba bí a máa ṣe òwe ìyàwó kejì ìyàwó kan ọ̀sán àti fáì rẹ ẹ̀jẹ̀ tó lè yìí sọ́bù bákan ni wípé ẹni tó bá já sí wípé sì náà tiẹ̀ ń tọ́ ń fà ní wípé rẹ̀ àwọn nínú òògùn tọba tí ń jẹun jù sẹ́ṣà òjìlẹ̀ sáàmù akọ́mọdé tọ́nà jẹ kò fún mi ẹlẹ́kẹ̀jì máa rẹ jù rẹ ńlẹ̀ mọ́nà wọ̀ rárá nígbà bá dúró nígbà yìí yóò parí ìyàkútọ̀ rẹ̀ sórí tí ọmọ wa wà nìkọ́ máa rẹ jù rẹ ẹlẹ́kẹta àwọn eré burúkú tó ọmọ ń wò àwọn yẹ́lò fíìmù blue fíìmù àwọn eré Yorùbá tó ọmọ ó bá ìrìn ẹgbẹ́ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ aláwọ̀mà sọ irúkọ lóbìnrin sí ní wàhálà fún fàájì nínú àwọn àdúrà táwọn fẹ́ kọ́ máa ṣe ìná ìrìnkè nǹkan di ara tí máa dé ìlú jìyà lẹ́yìn ikú ni tí ò ní fún mi. ara rẹ̀ òun náà ni kéèyàn máa máa ṣe mára dáadáa níbi ìtọ́ ìwọ́tọ̀ ọmọ sọ̀bù oníbomi tábà dáadáa tọ́ba fẹ́ sọ̀ gbogbo ayé ni ọmọ rí òun rẹ̀ àbá nínú ilé ìkásọ́ra fún àdìsí ibùdó àbá ti bẹ̀rẹ̀ àdíṣì ilẹ̀ lágbára púpọ̀ ó sọ̀rọ̀ nàbí sọ́lọ́lá àyànsánlá ọ̀rẹ́ ó ní péjọ kan àwọn tẹ̀lá nàbí ànábì kọjá lọ ọwọ́ akọjá lẹ́lẹ̀ sàárì méjì kan ànábì ilẹ̀ ẹ̀rọ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ sàárì wọ́n fi àjẹ lọ wọn bẹ́ẹ̀ bá nàbí tó máa wọ́n kí ni tí wọ́n ṣe àrẹ́dì ní nǹkan tí wọ́n rò bí o tóbi ni ṣùgbọ́n tó tóbi lọ́dọ̀ ọ̀nà fẹ́rẹ́ lè láyé ẹ̀sẹ́gbórí wo indal báwọ̀ níbo mi láyé ẹ̀sẹ́ntíwù láyé àtàwà kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá fẹ́ tọ̀ kìí sì mara dáadáa ìtọ́wó di ní sókòtò yóò di láti tó bá débẹ̀ yóò di ní gbogbo ọ̀dàríà aṣọ onítọ̀ ní òkè ọ̀tún gbogbo òun tó kún ó kírun sòfò láti ní gbogbo ọtọ ọmọ dúró tọ̀ yàká rẹ̀ máa ń kiri lọ obìnrin ó sì ká sọ láàbáyé

gbogbo ezi tí si ti ń sèmọ̀ra dáadáa tí èbó ìwọ ara rẹ̀ tọ́lá fẹ́ sọ ara tí ó lè wọ́n di àtàrí yìí téèyàn ní sèmi lẹ́yìn ara ẹ̀ ní àná mímọ̀ wà lójú ibà kéèyàn ọmọ ọ̀sọ̀ òfò alẹ́bíyẹ kan wà nínú ìwáyà kan káàmà yẹm ṣíra iná náà sì dìgbà mímọ̀ níbo bí káàmà yẹm ṣíra iná náà sì dìgbà alẹ́bí lọ́rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀

ìyá ni wọ́n máa ń jẹ lọ nínú sàárì ìfìyàmù kò há àgbàrá àwọn kí ìwọ tó ọmọ lọlé bàbá aláwo àfọ àwùsẹwùsẹ pásọ àwùsẹwùsẹ òun ní sẹmẹlẹyìn ẹkú. àdìsí pọ̀ gbogbo ìwọ tó ọba ti ń lọ lé wọsẹwọsẹ ọ̀ ń lọ yẹ̀wò tí nǹkan kan bá rú ọ lójú wo ní ọlọ́mọ àwòṣẹ èèyàn máa ń ṣe sọ̀láàtù ìsìkára mẹ́ta olùtẹ́lẹ̀ márùn-ún olùtẹ́lẹ̀ méje jù bẹ́ẹ̀ àdúrà ni wàkọ̀dù òmìnirí náà lè rìn ha wà lè kíkà ìdò ha wọ́n ti pa wọ́n láti ká tẹ pẹ̀lẹ́ náà dùn à ó ṣe náà sílẹ̀ àràkà méjì ọ wà á tẹ́wọ́ aláwùmọ̀ ìní àṣẹ ṣe rúkà bẹ̀rẹ̀ mẹ́kà wà á sẹ́kùdì rúkà ìkúdé ọdíkà wà á sàlùkà ní fọ́tílẹ̀kà ràdín fàyí náà sẹ́kùdì rú wà láàkùdì rú wà táàlàm wà láàlàm wà á ń ta àlámù ìlú yóò aláwùmọ̀ ìkúnta táàlàm á nà á zà àmúrọ̀ tọ́ bá ti dáàrin wà á sọ nǹkan tó ń rú ọ lójú

fàkùdúrú ulí wà yẹ̀sírí ulí fún màbàrí kílífì wà ní kóńtà tààlà anna haza amúrọ̀ wà tó sọ nílẹ̀ kejì tí wọ́n máa jẹ́ nẹ́gẹ́tìfù yẹn ọ̀dà àpàlámọ̀ ní ṣàrọ́lì fi dínì wà máa ṣí wà á ti bá ti amúrí àjílì yìí wà àjílì yìí fàṣírífì wà ní wàṣírífì ní àníkù wà kúdúrú líyà lẹ́kọ́ ẹ̀rọ àyè ó sàdúrà yìí tó o bá ti rí bíi tiẹ̀ bí àìmọye ìgbà ètò bá máa lóore ọlọ́run bó ga ìgbẹ́ ni ó lè ṣe lọ́rùn fún ọ wà káàkiri gbogbo o bá ń tojú wọlé babaláwo àbó lọ bá tèèyàn ń ní òun ní jẹ gbogbo fámìlì wọn ṣe má kódà táwọn fámìlì bá gbogbo ẹ̀ tó bá já kàn bí kò sí sinmi lẹ́yìn ikú àákù ọmọ tí ń fẹ́ bàbá àtìyẹ ẹ bàbá àtìyẹ rẹ ò sí dáadáa sí wọn ọ̀ ń fẹ́ wọn kò sí sinmi fún ọ lẹ́yìn ikú ní ọmọ bẹ́ẹ̀ ìsìkáàrù bẹ̀rẹ̀ máa fi à gbogbo ẹ̀ tí bá máa fi ẹ̀sẹ̀ tí máa fi yàrá gbogbo ẹ̀ lọ yẹn ẹ̀mẹ́jọ mo lọ lára àpò bá lọ sùn náà pẹ̀lú ẹ̀jẹ̀ ó ti ṣe nǹkan àmà ó tó wá fi pàwùdù ní gbangba àbá ò ní sinmi lẹ́yìn ikú

akínú lè haram ìwọ tó ń jẹ nǹkan ìwọ jíjẹ nǹkan pé sí méjì jẹ nǹkan tó jẹ́ ń ṣe léèwọ̀ abọ́ ń gba ọ̀nà ìwọ̀ rówó tó fi ń jẹun ọ̀nà méjì ni alákọ̀ọ́kọ́ ọ̀n jẹ nǹkan ìwọ jẹ lẹ́dẹ̀ ni pásọ kúmóyì kúmóyì ètò àfà ó lọ́dún kérésì ọdún òòṣà ni ọdún ẹbọ ni ọ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì kan ló sọ bẹ́ẹ̀ ọlọ́dún ni náà ni gbogbo àwọn ọba wọn òbí àwọn láwọn òbí Jésù wọn ò gbàgbọ́ bí Jésù ìwọ́n wá ń bá wọn ọdún alámùkejì ní fẹ́ iṣẹ́ àràmù ló ń ṣe aṣẹ́wó rántẹ́tẹ́ ọtí lọ ń tà òde fọtí ilẹ̀ kọ́ máa ta gírì kọ́ máa ta pure water kọ́ máa ta mineral ìwọ̀n bá ń tọ́nà ń bá ní orí ń bẹ̀ kọ́ farama lóòótọ́ ó lè lọ́ wà pọ̀ fi dé ibi ọtí tọ́ra àwọn ọlọ́tí tọ́ra lọ sí eight hundred tó fọ́ ní one thousand kò ní gba fẹ́ǹkì tó di yọ́bọ̀ ọkọ̀ ní báyà 200 yẹn ti kékeré ni ó ti jó fánárì yẹn yọ́ fi ti ẹlẹ́nu 200 yẹn náà nù èyí náà dẹ̀ pé wọ́n náà lẹ́yìn àmì bàbá rẹ̀ tó ẹni tí ọlọ́wọ́ 2000 gbogbo tó ìlú ìlú láti rẹ̀ ní lọ́dún bá mi ti mọ́ àní ọmọ kan sí mọ́ tó di yé ara rẹ̀ òun náà ní gbogbo àwọn obìnrin tí bá ń fi ọmọ kọrùn láàánà lọ́wọ́ Eh, òun ṣe jẹ́rì òun ṣe fáni òun búra alìmọ̀tàgàjẹ̀ láti ràkálìkì la òun yí ẹ̀dọ́ ọlọ́pọ̀ ọlọ́dọ̀ tó dúdú kọ̀ sí ọlọ́run tó tó wá ń búra orí ìbú kan ọwá ń sinú àyà máa ta nǹkan àwọn ṣe jẹ́rì ní ọ̀rọ̀ làwọn ẹ̀kọ́ ojú bá lẹ́yìn àwẹ̀ bọ́ ṣe jẹ́rì mọ́ ṣe mọ́ ṣe attachment Bob Marley o fi ilẹ̀ wàtàbárù ọ má máa fi ọ̀ṣọ́ rẹ̀ eh, obìnrin ọlọ́bí jẹ́ lọ́wọ́ kẹ́ẹ̀tì rẹ̀ kan tó bá ní wọ́n mọ̀ obìnrin máa fi gbáyà rẹ̀ lẹ̀ ibùdó ìbá ti fẹ́ ra kó gan nínú àṣà Yorùbá Yorùbá máa fi òwò lẹ̀ gbogbo àwọn àti kù ìbọ̀rùn ìpele ìró àwọn asọ́tọ́ balẹ̀ ọwọ́ àwọn sọ́kákókà tó àfáàní asọ́ra fún gbogbo eléyìí bákan náà alhálfùbílá àbálẹ́kẹ́lẹ́bí la alhálfùbílá káwọn fi nǹkan mí ìbúra lẹ́yìn ọlọ́ alágbèrè ń fàyà fàárẹ̀ yìí tẹ́yìn fi ní ẹsẹ̀ lẹ́yìn ẹ̀kú mọ́fò mú búra mọ́fì sàgbó búra bákan náà mọ́fò ọlọ́run búra lórí irọ́ ká sọ́ra àníyáhà kókò kú káwá máa bára dálẹ̀ àà irú bí eléyìí ọ̀rọ̀ ayé lọ lè bá ẹ̀gá kéèyàn bá kú olè sọ̀kún ànábì sọ̀kún bọ̀ ọmọ rẹ̀ kú sọ̀rọ̀ máa lọ sọ̀rọ̀ kódà kéèyàn ó sọ̀kún àdámọ́ ọlọ́run mọ́ èyí tó tó láyé lọ àrẹ́bí ìfò oló 70 láyé sí kí ìlú ló kẹ́yìn àwọn sọ tó tọ̀lẹ́nu wọn ni a sọ́ra ákìlù máa ní ìyẹ̀ sí kéèyàn máa jẹ dúkìá ọmọ òrukàn ìwọ tí ẹ̀gbọ́n rẹ̀ kan kú bàbá rẹ̀ kan kú fámìlì yìí kan kú àwọn ọmọ òrukàn sájẹ́ wọn fàn ìwọ náà kó property wọn sí kọ́ sọ́lé ẹ̀ àwọn widows ìyàwó kékeré sílẹ̀ ẹ̀ ń fi àjẹ wọn àwọn ọmọ òrukàn ẹ̀ ń fi àjẹ wọn ẹ̀jẹ̀ dúkìá wọn ò sẹ̀mí lẹ́yìn bákan náà ìdánwò sọ̀lá wàtàkì wa wákìtì

ká máa tẹ̀lé tó wà nínú kùránì àti súnmọ́ ìyẹn náà kò jọ sábẹ́ nǹkan méjì alìkímánù bìlá wàlá amálù sọ́ọ̀lẹ̀ jama kí n kárí wọn kò sí lábẹ́ nǹkan méjì wà á gbọ́ lọ́n gbọ́ lódodo tó o bá gbọ́ lọ́n gbọ́ <clears throat> tí ṣòro bá dé òní lọ sọ́ọ̀sì tó o bá gbọ́ lọ́n gbọ́ táàrọ̀ ọmọ rẹ̀ ọ̀bá yá òní gbé lọ́dọ̀ bàbá aláwo tọ́ ọba gbọ́lọ́ nǹkan òní máa sàṣìyàn tọ́ ọba gbọọlọ nǹkan òní sínú o.p.c. tọ́ ọba gbọ́lọ́ nǹkan òní jọmọ kóòtù tọ́ ọba gbọọlọ nǹkan òní sínú àwọn one million boys sáńdà ní. kódà tọ́ ọba gbọọlọ nǹkan òní jẹ́ Boko Haram òní rẹ̀ tọ́ gbọọlọ nǹkan kìí kọ́ Boko Haram ó ti àbí kọ́ wá wàá máa wá sí ṣẹ́rí fẹ́ẹ̀ tó ṣẹ́rí fọ́múlà ni gbogbo tí bá ń jẹ́ ṣẹ́rí wà àti làwọn àgbọ̀ ìṣẹ́rí ni ọlọ́lé ike ìṣẹ́rí ni fẹ́sìn ni ni ọwá kùránì ọmọ ilé ike ni ọgbẹ́ kànga àwọn èèyàn mú ni ni àti àpá lára tá a máa ṣe òun ni fa ọ̀tọ̀ ọba a máa tọrọ àforíjì a sì máa túbà torí tó lùbá ní ádámà ọ̀pọ̀ gbogbo máa nábì ádámà ẹlẹ́ṣẹ̀ ni wá aláṣìṣe ni wá wà pẹ́rù ọ̀pọ̀ yìí náà tàwọn àbú ẹni tó wá lórí náà rẹ̀ nítorí tó bá ti mẹ̀tẹ̀ rẹ̀ lẹ́sẹ̀ ó ń lọ sọ́dọ̀ ọlọ ara ẹni mọ̀hásábàtú náà ká máa fèsì rẹ̀ ní ara wa self evaluation tábà kì í fèsì rẹ̀ ní ara wa á ti mọ̀ pé ìdí súnmọ́ àìsẹ̀nilẹ́yìn a ma wá ṣètò rẹ̀ ara wa ìdí abárípa àṣẹ́dá alhamdulillah ìdí ó bá kù díẹ̀ káàtó ha bákan náà òun ni ni ọmọ rìn tó ọba fẹ́ jìyà lẹ́yìn rẹ̀ ní àwọn ẹni eré òun ni kọ́ ọmọ pẹ̀lú wọn tó ọba fẹ́ kí kí àbá Sáàtà ní ebú lè fẹ́ ààbò lẹ́bìnrin ẹ̀jẹ̀lẹ́bìnrin ẹ̀jẹ̀lẹ̀ ìjẹ́bẹ̀rẹ̀ àbúdà. Mọ́bẹ̀ èèyàn bú ń sàdúrà yìí tí máa tó rí pé ìwọ ọba tíra sítádẹ́lọ̀ ní ilé màá yẹ tán fipọ̀ àṣáà kódà fọ́ ọ̀bá máa kéwú wọ́n ti kọ transliteration rẹ̀ síbẹ̀ tàbá ìlera tíra yẹn lẹ́ islam muslim arabic transliteration and translation ó ti wà tán tàkà àti àdúrà wo ni pé Allahumma ìní àwọn ìdíkà nínú àzáàbì jahannama wà nínú àzáàbì ọdúnrì wà ní fitinati lmáyá wálé màmá ti wà ní sọ́rùn fitinati lmasihi dajjal arábìnrin máa sọ kọ́lọ̀ ọ́là níbi àwọn orí ibú bíi mẹ́rin kan orí ibú alákọ̀ọ́kọ́ ìwọ ọlọ́run ọba ìní àwọn obìnrin kàmínà àbáàdì jàánàmà mọ́jẹ̀ wọ náà jàánàmà làmínì ti ìyá náà jàánàmà wà ọbúrì mọ́jẹ̀ ń ya sàárè wà ní fítínàtì máa yá wá ní màmá ti ìkínà wàhálà ìfòòró ìfáyínke sẹ̀mí ayé àti pé ìyàbá tó kú tán làmí ń bẹ̀ olórí àdúrà wàhálà ayé wàhálà ọ̀run là níbẹ̀ wàmí síkínátì lọ sí atọ àtọkùnrin olórí ibú antichrist ọkùnrin olórí ibú olójú kan tí ń bọ̀ lópin ayé tí ó pèrè lọ́wọ́ ọlọ́run làmí o tó bá mi láyé kí àdúrà ṣe nínú ọ̀ràn níbi tá a náà àdúrà tó fẹ́ ká ṣe sálámà ó kéré jù أبلغهم يا سمري في سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله تعالى وبركاته